ojú orí ojú ẹ̀ yọ báyìí ẹnu ẹ̀ dàbí ẹnu asín lóòótọ́ ojú ẹ̀ yọ ẹnu ẹ̀ dàbí ẹnu asín ṣọ́ba ni kì í ṣọ́ba mi ì lè bọ́ba wọn bí aláya mi rè àmọ́ mo máa sọ̀rọ̀ sọ̀ba ẹyẹ ọmọ Yorùbá jẹ́ kọ́kọ́ bí léèrè kí ni wọ́n ń pè ní ọba tí ẹ bá mọ tó ń pè ní ọba èmi àsọtúmọ̀ àléwèrè ní láti Nàìjíríà ẹ lè gbọ́ràn tẹ́ fi kù fún ẹ ẹ lè gbọ́ràn ẹ̀yin olóṣì kò yọ sọ èpè ni yóò yọ fún yín kò yọ sísì kí ni wọ́n ń pè ní ọba ẹ̀yin Yorùbá ìyà a ti kọ ìyà mọ́ yín bẹ́ẹ̀ dẹ̀ dì níyà ẹ̀ní jẹ́ ìyà yẹn ìyà tó bí yín gan yàyà ló ń jẹ́ aṣọ àbáyà ṣe fi ṣe ìyà nínú gbogbo ilẹ̀ Áfíríkà Yorùbá ẹ̀yin lè jẹ̀yà jù bẹ́ẹ̀ bá dẹ̀ continue this way bẹ́ẹ̀ máa ṣe máa jẹ́ lọ títí ayérayé dórí àwọn tó ọmọ dọ́mọ yín bẹ́ẹ̀ ṣe máa jẹ́ lọ nìyẹn. ẹ ń pariwo olóṣèlú ò fún yín ní nǹkan kan olóṣèlú ò fún wọn yín wọ́n dáwó fún wọn o nọ́ọ̀tì wọn kó lọ o east wọn kó lọ o ẹ̀ bíi tajúwe ilé ẹ wá ń disturb mi lórí wọ́sọ́ọ̀pù yóò báyà yín bí mo kó bá yín wọ́n tiẹ̀ ti rànà jù mọ́ mi inú tiẹ̀ ti wá bí mi tán tó ti máa fẹ́ ṣe sí ọba hmm, mi fẹ́ kálálẹ̀ òyò mi lójú méjèèjì what's up ẹ sobe, wọ́n mi ewé tẹ̀ mọ́ kóòdù ẹ̀dá mi lóhùn ẹ sobe. ta ló ń gún yín fún yín tó ní tẹ̀bẹ̀ ṣòwò. bó ti ẹ̀ fẹ́ kálálẹ̀ kó ẹyẹ kábíyèsí kí n tó sọ̀rọ̀ yẹ jọ alálẹ̀ yín mo ti ṣí wíńdò mi ì pa wíńdò dè ó tiẹ̀ mú gíláṣìs yẹn kó kàn bọ́ báyìí kí ni bá ń gbé gíláṣìs mi o alálẹ̀ kọ alá upstairs ni nonsense gbogbo nǹkan tẹ fi ń dẹ́rù bàwá tí ó jẹ́ káwọn èèyàn kan lè sọ òtítọ́ ọ̀rọ̀ ni gbogbo nǹkan tẹ fi ń dẹ́rù bọ ọmọ Yorùbá tí wọ́n fi lè bá yín sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ pé mo bọ̀wọ̀ fún yín ẹ̀yin ọba torí wọn là kí n wojú ọba a kì í kọ́ba nínú ọ̀rọ̀ káníwàásù mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ojúkòrò gbọ́dọ̀ ojúkòrò jẹ but ẹ̀yin ọba mo ti jú yín mo lògò ẹ̀yin lẹ̀ fún mi ní rẹ́spẹ́tì ẹjọ ẹjọ ẹjọ jọjọ ọba lèmi náà ní tróònù mi I'm the queen of Elizabeth okay ọba ẹjẹ bí yín léèrè kí ni díútì àwọn ọba ilẹ̀ Yorùbá ṣé figurehead ni wọ́n figurine ni wọ́n ṣé wọ́n gbé wọn síbẹ̀ ni kọ́ má dá sí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá kọ́kàn má gba sálárì contribution wo wọ́n ṣe nílẹ̀ yorùbá. ìwà lẹ́yìn gẹ́ wojú yín ìgò ló bá dé ẹ bá sì mìínú bí mi ń tún fàgò yọ tó bá tó dé bá àná mi máa fàgò yọ ìjẹ́ tó wá fàgò yọ ẹ má rò pé mò ń tijú yín mi ò tijú yín. ẹlẹ́ẹ̀lọ́ba ẹlẹ́ẹ̀lọ́ba mi ò kéré I was in primary two nígbà tí mo ń gbé lọ́dọ̀ àbúrò ìyá mi ní ẹlẹ́ta lẹ́gbẹ̀ẹ́ ilé ọba kan tó jẹ́ ńgbà yẹn akin something bí today or something màmá yẹn àtẹ ló ń tà unfortunately kò wá lówó lọ́wọ́ mọ́ àti jẹ́ wá lè fún mo tẹ̀lé wọ́n mú mi dání gbàtí yẹn tí ẹ bá kọjá ilé àlàbí alálọ̀ bẹ̀ ní palace ọba náà wà a dúró síwájú ìta àwọnú àgbàlá lọ àwọn ẹmẹ̀fà ọba sọ pé kí la fẹ́ aláfẹ́ rí kábíyèsí màmá àbúrò mi yẹn wọ́n pè wọ́n ní màmá Kúdì wọ́n dẹ̀ ṣàlàyé fún kábíyèsí pé àti jẹ àti mu ìṣojú mi báyìí wọ́n ṣe kó o fún wọn wọ́n sọ pé nítorí pé wọn ò lówó lọ́wọ́ wọn lè rí ọba ní ìsìn tálákà mélòó ló lè rí ọba ṣé lè wà àfin ọba kó sọ̀kalẹ̀ lórí ọ̀kadà kó ló fẹ́ rí káyéèsí ẹ wá lọ́ọ́ bá ba lórí ohun gbogbo bàbá ò lórí ohun gbogbo mọ̀nàká àpò wọn ni wọ́n ba lé wọn rí yín wọn tẹ̀ rí tiyín rò. ẹ̀yin ẹ̀yin náà ń respect culture pé kán respect ọba yín ǹjẹ́ ọba yín láàánú yín bí. owó tán gbé fún wọn àwọn olóṣèlú wọ́n fún wọn nílẹ̀ haúsá wọ́n fún wọn nílẹ̀ Ìgbò wọn pín nílẹ̀ Yorùbá iṣẹ́ wo làwọn ọba yẹn ń ṣe àwọn olóyè kan voice wo olóyè kan gbọ́ ẹ láàrin rúdù fún àwọn ọba a sì máa rúdù sáwọn ọba wọn tí ì rí torí àní ọba gun òtò gbogbo ọba ilẹ̀ Yorùbá supremacy ni gbogbo wọn ń jà fún ìbíjú ọlọ ìwọ òjò ọlọ òdì ni wọn ń bára wọn yàn wọn ò bára wọn ṣe ìbú ni wọn ń búra wọn kí lẹ̀ ń kọ́ àwa àtàwà lábẹ́ yín ẹ̀ ń kọ́ wa pé káwa náà mọ búyàn ni. tí bá make sense ẹ ṣó lọ́ọ̀fù ẹ̀jọ̀. ọba àjẹ̀bú ò bá tabẹ́kúta ṣe tọ̀yọ́ ò bá ti fẹ́ ṣe tí gbọ̀ngàn ò bá ti lè ṣe ìpè wọ́n ń gbẹ́ṣẹ́ ra wọn. nǹkan kan làwọn ọba ilẹ̀ Yorùbá gúdù fún àwọn fake adé tán ń dé tó ń kọ́ná á máa ṣáná yárayára. Yara alálẹ̀ gan bínú sọba alálẹ̀ ń bínú sí yín ẹ má wulẹ̀ bínú ẹ má falálẹ̀ ẹ má wulẹ̀ falálẹ̀ ṣe pé fẹ̀sẹ̀ abọ́dọ̀ alálẹ̀ gan bínú fẹ̀yìn ọba balálẹ̀ ò bá bínú sí yín láyé àti yọ tájàkálẹ̀ àrùn bá wà nílùú ọba ó gbé igbá sókè yóò ṣe ìrúbọ àjàkálẹ̀ àrùn ó sì lọ ẹni balálẹ̀ ti bínú sẹ́yìn náà torí pé kí ni ẹ ti ń pe ifá lékè ṣé ẹni tí fámúlẹ̀ ń gbé síbẹ̀ ṣé ẹni tí ifá múlẹ̀ ń gbé síbẹ̀ ọba kí irú ọ̀jájá ló fẹ́ gbé mi sí pé èpè ọ̀jájá ò lè mú mi torí òun kọ́ ni ifá mú ọ̀jájá kọ́ ni ifá mú bó bá ṣe pé orí ẹ̀ ló ń lọ ó gbógun tìmí títí ó há sínú lift kí wàá ní gbogbo tó yóò máa ń gbé pé táwọn ẹmẹ̀wà ẹ̀ húbà ẹ̀yẹ̀ ayé ṣó yẹ kó bá há sínú oògùn ọba tó ń catwalk ẹ fẹ́ kọ́ kọ́ respect ọba ọba yín ló ń ṣe múdẹ̀ òun catwalk láyé àtijọ́ wọn ò rọba anyhow láyé àtijọ́ wọn ò rí ìyàwó ọba anyhow àwọn ìyàwó ọba tó ń ṣe àwọn ìyàwó ọba tó ń ṣe live chat ẹ ti sọ yangan mọ́dì mẹ́. bí ọba yẹ pé lóòtítọ́ ìyẹn ọba ní oògùn lóòótọ́ ni ó ti ń ṣiṣẹ́ yín ọdún kẹfà ni ẹ má wulẹ̀ òkè ẹ sọ pé bí bí wọ́n ṣe rí mi yẹn sórí pé mi ò gbádùn mọ̀ tẹ́ bá mọ̀ pé bí wọ́n ṣe rí mi mi ò gbádùn mọ̀ mo ti ya wèrè kí ló ọ̀rọ̀ mi ṣe wá ń kàn yín ẹ mọ̀ yìí pé wèrè ló ń sọ̀rọ̀ ẹ má dá wèrè lọ a jẹ́ pé ìdìyín ló mú mi bá a bá wí á kù bá a bá wí á kù ìtàn ń pariwo pé sábọ̀dù ń bú ọba ni. wọ ọ̀jájá oríkì bàbá rẹ wọ́n lẹ́yìn òkè kí ọba nínú rò Ṣòwòrẹ́ kí ọ nínà òro ifá ò mọ̀ gbé àkàkífá gbé tíá gáàsì ló dàlú ọ̀bọ ní tíá gáàsì wọ́n ní a kì í bọ́ bá ní bẹ̀rẹ̀ a kì í kọ́ bá ní nàró ẹni arọ́ bá fín Ṣòwòrẹ́ dúró láàfin ló kí ọ èmi rò pé kálálẹ̀ òun mú lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí kó dúró kọ́ba kàkà bẹ́ẹ̀ tíá gáàsì lẹ́dà èyí tẹ́ ti sọ yangan mọ́dì. jẹ́ kí n sọ fún yín ó ní àwọn ọba tá a fi àṣẹ sí lẹ́nu ní ilẹ̀ oòdùà ó dẹ̀ láwọn ọba tí mo respect irú Aláké Ẹ̀gbá mo respect wọn ọba Ìjẹ̀bú Òde ọba ni kábíyèsí ọba Adó Èkìtì Ewí kábíyèsí ọba ọba Oǹdó kábíyèsí ọba ọ̀gàgà respect wo ló command wàá máa lọ sí òde wàsíù kò sí fújì tó ń lọ. ṣébi ṣúgà adé ṣe ṣe nìyẹn nígbà tó dorí oyè amọ̀rí ẹ tó lọ fún àwọn èèyàn lóyè nínú ilé wọn ó lọ jáwé oyè fún gbajúgbajà kan lẹ́kọ̀ọ́ ṣó kó kó láàfin lọ já ìwé fún aráàta ìbáraàta ló yẹ kó wá bọ̀ nínú ilé falálẹ̀ yìí tẹ́ ẹ̀ bá da alálẹ̀ sí ni alálẹ̀ kọ́ alíkì gíráǹdì ni ẹ̀kọ́ ẹ̀ tí ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ẹ̀yin ọba Yorùbá gọ́ọ̀mẹ̀ntì local gọ́ọ̀mẹ̀ntì ń sanwó ṣànpọ̀nà fún yín ẹ má ẹ gbọ́dọ̀ rúbọ sí ìlú kí àjàkálẹ̀ àrùn má bàá ja ìlú coronavirus òrìṣà alẹ́ Yorùbá ò lè pa á àfi kẹ́ máa gbalẹ̀ onílẹ̀ wo ọ̀dàgá o good nínú ilẹ̀ gbàdé ìfẹ́ ṣé o kò ti dá yá kìlà sí mi ń tọ́ kiri mi ò bẹ̀rù kankan nínú yín sẹ́ bẹ́ẹ̀ bá gbé mi wá kọ̀tọ̀ ní kí n má dárúkọ yín ẹ rántí pé ìnagijẹ yín pọ̀ o à ah, ìnagijẹ yín pọ̀ pé má ní má dárúkọ Wàsíù orúkọ ẹ̀ pọ̀ rẹpẹtẹ mo lè pè má bò ń búrẹ́dì bí wàá tún gbé mi lọ má pè ń kó àmù ẹ mọ̀ pé bá a ṣe gbọ́n nílé ọkọ la gbọ́n nílé ayé ilẹ̀ ń bá la gidi tẹ́lẹ̀ mọ̀ pé tẹ́ ẹ̀ ń ṣe ò dáa ok Buhari àtàwọn ministers ẹ̀ wọ́n ń fọ wọ́n ẹ̀yin ọba wọ́n ń bọ̀ yín lọ́wọ́ ni wọ́n ń dọ̀bálẹ̀ fún yín kí ni mo fi yàtọ̀ sólóṣèlú ẹ ti rántí pé politician they are government of the people rule by the people àwa la ni government àwa la ń dọ̀bálẹ̀ fún yín ẹ̀yin ò wá kọ méje fún wọn pé kán dọ̀bálẹ̀ fún yín o Aisha Buhari ó mú ọ̀dájá ó dọ̀bà ó nawọ́ sí ó bọ̀ lọ́wọ́ kí ni ìtumọ̀ pé wọ́n rí ọmọ Yorùbá rí yín fín ẹ ti sọ yangan mọ́dì báwọn bá bá yín ti ṣe láyé àtijọ́ kọ́ yìí tí ọba bá fi idà halẹ̀ láyé àtijọ́ gbọ́dọ̀ mì tìtì ọba ní ayé àtijọ́ ẹ̀mẹ̀wá ọba máa bọ́ sí àárín ọjà ni ókè ẹ̀ wá lè bọ́ sí àárín ọjà wa rédíò wà tẹlifíṣàn wa, wá ní gbogbo ìlú o ọba ní kí o wọ́n ní ká sọ fún yín wípé o ó yẹ kẹ́ ẹ sọ pé wọ́n coronavirus tó wà lú yìí o wọ́n fẹ́ ṣètùtù o ǹjẹ́ ṣe. kó nílé ó gbélé o wọ́n máa rúbọ sí ìlú o wọ́n á ṣètùtù o coronavirus yìí o ṣàpọ̀nà ni o àjàkálẹ̀ àrùn yìí o kó dáwọ́ ẹ̀ dúró pariwo lórí tẹlifíṣàn ǹjẹ́ sọ̀rọ̀ aráàlú wa ń kú wọ́n á ní pé wọn ò rọ́bà áfín ṣe lè rí ọba ìlú òyìnbó òfin ọba ìlú òyìnbó sì ṣètùtù sí England àdàbà ló fi ń ṣètùtù lódò ẹ bá gbọ́ pé ó ti lọ sí ṣé Buckingham ni, agbègbè ló máa ń lọ yẹn outside kínní ó lọ ṣètùtù ni. bọ̀tẹ́ nílẹ̀ ok UK ò tẹ̀ wá ṣètùtù English ni wọ́n ẹ bìlíìfù nínú ìbílẹ̀ ẹ̀yin ọba ẹ bìlíìfù nínú òrìṣà so òrìṣà tẹ́ ní ní ìsìn ẹ máa ràn síyàn pé individual bí wàásù ṣe sọ ó ní ìwọ ọba afẹ ó lọ sọ pé alálẹ̀ alálẹ̀ ń bá mi ń jà èmi ṣé mi gẹ́bi convoy nineteen ṣé mo gẹ́bi convoy nineteen ṣé mo gẹ́bi àjàkálẹ̀ àrùn tó ń jà yìí alálẹ̀ tí ò lè mú àwọn olè tí àwọn olè ń jà lábẹ́kúta lásán lọ́sàn gangan gbogbo ọba gan sáré pa wíńdò wọn dé ni. ọba tẹ́ ẹ jẹ́ mi sọ̀rọ̀ púpọ̀ kí ló fàjẹmí àtàláàfin aláàfin Ifẹ̀ ẹ mọ̀ pé ńgbà tí Ifẹ̀ kọ́kọ́ débẹ̀ ó máa ń gbé àpótí funfun ńlá kan á kó èèyàn bíi two hundred sẹ́yìn kí fọ́mọ́ǹt tó wá bá wa pé owó Nàìjíríà ló ń fi àpótí yẹn kó jáde ṣé tó máa kówó Nàìjíríà jẹ kò kàn mí mí ilẹ̀ bí Nàìjíríà àwọn ọmọ mi ọmọ ọmọ mi ìlú ìwọ̀n wà mí ilẹ̀ bí Nàìjíríà ìbẹ́yìn ilẹ̀ jẹ́ ètò jẹ́ ìtẹ́jẹ́ ètò jù mi ì ní property nàìjíríà mi ì lọ nàìjíríà ṣùgbọ́n mo hate èèyàn jẹ owó tí ò tí ì tó wọn ná gbogbo báyìí lòun àti wàsíù ń ṣe ọ̀rẹ́ tú Tinubu wọ́n fi àpótí funfun mo ní kábíyèsí ẹ wá ń fún wọn ẹ wà fún wọn ní diversion airport àwọn ẹmẹ̀wé àti tomato kan ti fẹ́ dọ́dọ̀ immigration because wọ́n á ń gbá ní wúdẹ wúdẹ àwọn òyìnbó mo ní tẹ́ ẹ bá tún ṣe irú ẹ̀ ń kó lẹ́tà sí immigration ń kọ sí custom gbowó èkó èkó ni kó gbọ́dọ̀ gbé tí ọjà kíá nìkan pa mí fún ni wípé mi kẹ kó nǹkan owó jáde mọ́ dẹ́gbọ́n àwọn two hundred tán máa ń kó lẹ́yìn tán máa ń travel yẹn ẹ mọ̀ pé ten thousand ẹnì kọ̀ọ̀kan ẹ ṣírò ten thousand ten thousand pound ten thousand pound tẹ̀lé gbé kọjá ẹ ṣírò ẹ kí ọba ẹgbẹ́ kí lọ bá balẹ̀ ẹ̀sán tó bá yín bá balẹ̀ ebi sì ń pa yín Yorùbá ló ń jìyà jù nílẹ̀ Yorùbá ìmọ̀tara ẹnìkan mọ̀sínú mọ̀síkún làwọn ọba yín mọ̀ wèrè kan actor actor máa padà sọ́dọ̀ tiẹ̀ ṣíta ó bá ti mọ́ dà sí i mo sì fẹ́ràn o ṣùgbọ́n mo rí pé o dá sí yìí tẹ̀ mọ̀ pé àwọn eyín eyín ìsàlẹ̀ gan pèlè pé ó ṣe jẹ́ gbogbo ẹ̀yin tẹ́yìn yẹn bá pèlè bíi ti yóò kẹsẹ̀ tì báyìí ẹ kàn máa ń dá sọ̀rọ̀ ẹ̀rọ ọpọlọ nígbà pẹ́ ẹ̀yin actors ẹ̀yin Nollywood ayé àtijọ́ ẹ máa ń ṣe eré láti fi kìlọ̀ fún òṣèlú ni kàkà bẹ́ẹ̀ ẹ máa ń kàǹpé fún òṣèlú barista mo máa tún padà sórí barista ó máa ń kọrin current affairs bàbá wa Kollington ó máa ń bájọba wí akọrin wàásù ìjọba ìjọba wírí ìjọba ìjọba wírí ẹ ti ran gbogbo àwọn Nollywood lẹ ti rà pátá àsìkò campaign báyìí gbogbo Nollywood wá ti fún wọn lówó wọn ni kàn vote fún yín ẹ wá ṣeré ẹ ṣeré kò kàn wọn so kò wá sí ẹni tí a tẹ̀lé fẹjọ́ olóṣèlú sùn ọba òye fẹjọ́ sùn torí pé ọba gan politiku ọba ni wọn ọ̀gẹ̀dẹ̀ wa ń bàjẹ́ ló ń pọ̀n èrè pé lọ́ba. àwọn kan tiẹ̀ sọ ọba ò lágbára wọn ò gbọ́dọ̀ dàsó lóṣèlú nítorí pé kí ni wọ́n máa rọba lóyè dẹ́ àlọ́ba ẹ stop the fuckery. tí ìfẹ́ bá wà láàrin ọba Yorùbá ni tán dún nínú ìṣọ̀kan kíjọba máa bọ́ wọn ká nífẹ̀ẹ́ wà ní voice wọn máa ga ju ti ìjọba lọ mo parọ́ títí Ifẹ̀ ti Iléṣà gbogbo ọba Yorùbá ká ní wọ́n ní ọba kingdom of Yorùbá tó máa sọ pé ń ta afẹ́ ní mélòó ló fẹ́ rọ́ọ̀lù yìí ń pẹ́ pààrin yín gan òtòrò. yẹn sábọ́ọ̀dù ń bọ́ba orí tán fi ẹ̀yìn tẹ̀dẹ̀ sọ pé sábọ́ọ̀dù ń bọ́ba yìí tó bá wọnú báàkì àkáǹtì wọn lè one million naira lákàǹtì ẹ̀yìn akóṣe swimming in abject poverty. gbogbo ẹ̀yin tẹ̀tẹ̀ ń sọ bú mi pé ó bọ́ba mélòó nínú yín ló fún ló supply oúnjẹ ní convoy lórí facebook yìí omi sórí instagram o èmi ni the first person mo fún wọn lóúnjẹ lẹ́kọ̀ọ́ mo dẹ̀ tún fún wọn lóúnjẹ ní ìbàdàn mo dẹ̀ ṣètò wọn fún àwọn àwọn ọmọ ewé lówó lọ́wọ́lọ́wọ́ tó wà nàìjíríà mi ì dẹ̀ ní family nàìjíríà bí ilẹ̀ gbàdúrà pé tó mo ṣe fún ọmọ àrèrè mi ò lè rèrè ń bẹ̀ tó máa rèrè kan fi tọ́jú family wọn mi ò ṣe nítorí èrè tí mo máa jẹ níbẹ̀. okay. wọ́n rẹ wọ́n yọ ẹ̀mí wọ́n yan ààrẹ ọ̀nà kakanfò Gani Adams wọ́n yàn pò ní ẹni tó lè jagun tó lè gba Yorùbá ó lọ bá àwọn ọba nígbà táwọn Fúlàní tó ń da màálù tó ń pa Yorùbá ṣé bẹ́ẹ̀ takò ẹ ti yọ ń sẹ́tìn kí wọ́n bá ṣe mọ́ ó lọ bá wọn bàtẹ́ ẹ̀gbọ́ ó kọ́ sínú newspaper I am a blogger I read news a lot I have a blog with twenty eight million traffic ó ní òun ò lè dá kínní yìí ṣe òun ò lè dá àwọn fúlàní láti lọ bá wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn làbẹ́òkúta wọ́n pa wọ́n lóńdó state ó because àwọn ọba ò support òun láti bá gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ Gani wọn ò lè support ẹ̀ wọ́n ti gẹ́ dodo. Yep bí ìbá ṣe pé ọ̀tẹ̀ wà nílẹ̀ Yorùbá ó yẹ kínú ọba dùn ni ó yẹ kínú ọba ó ní yẹ kínú ọba dùn ní pé Gani ààrẹ ọ̀nà kakanfò ó lóun fẹ́ bá àwọn Fúlàní jà ipe ká kóra wa mọ̀ sọ́pọ́ọ̀tì ẹ̀ ó ṣe wá jẹ́ pé ńgbà tí gọ́vnọ̀ kẹ́ mọ̀ pé political ambition àwọn ọba ẹ lọ́ba I'm still repeating it political ambition gbàtí ọba wa lọ́ǹchẹ̀ táwọn ọba wa lọ́ǹchẹ̀ àwọn táwọn governors wa lọ́ǹchẹ̀ pàwọn fẹ́ ṣe àmọ̀tẹ́kùn ẹ̀yin ọba ẹ̀ sọ́pọ́ọ̀tì ẹ̀ torí ìjẹkújẹ. Gani Adams ló kọ́kọ́ lọ́ǹchẹ̀ wọ́n ní pé owó ò lè jáde ńbẹ̀ gọ́fínọ̀sì àwọn gọ́fínọ̀sì Èkìtì gbogbo wọn kóra wọn pọ̀ yìí pé Fáyọ̀yẹ Fáyẹmí yìí pé àmọ̀tẹ́kùn ẹ̀yin ọba wa jó tẹ̀lé wọn lẹ́yìn why everything tẹ bá ń ṣe ó máa attribute mọ́ wọn politics ìtẹ̀dẹ̀ fi tẹ̀lé wọn lẹ́yìn ẹ ti dàrú kò sáwọn tẹ̀kún mọ̀ mo sọ kí nìyẹn ni pé wọ́n máa fẹ́ràn mi nàìjíríà wọn ò lè fẹ́ràn mi kò sí sí tẹ́ẹ̀fì mi ṣe torí pé ọlọ́run ló lẹ̀mí mi gẹ́gẹ́ tí wọ́n kọ́kọ́ lọ́ọ̀ṣì àmọ̀tẹ́kùn mo sọ fẹ́yìn èèyàn mo ní ẹ má believe àmọ̀tẹ́sùn mo ní stunt ni wọ́n fẹ́ fi gbowó lọ́wọ́ federal government ni ló ṣe jẹ́ káwọn ọba sọmọ àmọ̀tẹ́kùn pẹ̀lú àwọn governors ẹ rí i pé federal government buhari wọ́n sọ pé wọ́n sọpọ́ọ̀tì àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn wọ́n bribe àwọn àmọ̀tẹ́kùn wọ́n sì wọlé bí ara wọ́n dẹ̀ pín owó yẹn láàrin ara wọn. ṣé ìtún ti bọ́ bàbá yẹn. ìjọ wo ni ọba yorùbá gbogbo yín máa sọ pé ẹ ní fọ́rọ̀mù lórí facebook pé Odùduwà republic o kádádúró ìjọ wo lọ́bọ yorùbá ṣe mítìnì tọ́lá wọn support motion yín ṣọ́nba yín dá sí ẹ̀ lè lè dá nǹkan kan ṣe without the support of the kings jẹ́ lọ́ba ẹ lọ́ba figurine lẹ́ni. ẹ̀yin yorùbá èmi ò ní sọ jù bẹ́yẹn lọ torí mi ìfẹ́ pẹ́ lórí láyìn mi ò fẹ́ pẹ́ nílé ìdájọ́ mi fún Wàsíù ni court fi Quran búra kó bàbá of Ọ̀yọ́ empire afẹ́ kò fi Quran búra kó dẹ̀ wá dífẹ́ǹdì àjàalẹ̀ tó wá tó ń threat you should vomit Esabod's name from your mouth. ẹ̀yin ọba ìdájọ́ yín rè mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ fún yín ní ìdájọ́ o ìbẹ̀rẹ̀ là ń kọ́ba o ẹni á bá rọ́bà fín lọ́ba ń pa ẹ lè pa anybody àbí ẹ bá para yín iye máa dẹ́rù bà wá mọ́ ẹ túmọ̀ kankan táwọn ọba máa ń ṣe àwọn ọba ilẹ̀ Yorùbá ṣe pé wọ́n lówó gan wọ́n ní ilẹ̀ oko tó pọ̀ gan èmi jẹ́ cleaner tí má tí má dáhùn bọ̀ wá sí ìlú òyìnbó ẹ̀ tún mọ̀ sanwó láti fi rí wọn I'm a living witness of Ọ̀jájá owó lè fi gbọ́dọ̀ fi rí Ọ̀jájá ẹ gba tíkẹ́tìkẹ́ tó rí ni láì ṣe Santa Claus láì ṣe Father Christmas ẹ dẹ̀ lẹ́ẹ̀ lọ́ba Ọ̀jájá ò lè ṣe pé fún mi ìwọ kọ́ ni fáwọn so ifá gan bínú sí wọ gan kéèyàn wá sọ pé olúwo ọ̀fìwò fẹ́ ṣépè fún mi kò lè ṣépè fún mi ó máa padà sórí olúwo ọ̀fìwò ni torí ifá kọ́ ló mú àwọn ọba tí ifá mú ló lè ṣépè. etí ẹ̀yin yorùbá etí yín ti di bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa wà títí ayé á ti parẹ́ ó rí bẹ́ẹ̀ láyé akíntọ́lá awólọ́wọ̀ náà pariwo ẹ̀yin tẹ́ mú ikú abíọ́lá yá kíákíá ní ilẹ̀ ta abíọ́lá láyé àwọn díà ọ̀rọ̀ yìí yorùbá o kò kò jọ mí lójú kò sí délókétì kọ́mẹ̀tẹ́ lè kọ́ sí mi ẹ kàn mọ́ kó yà jẹ wọn lójoojúmọ́ ni kò sí bàbá ńlá kú bàbá ńlá bàbá ńlá kú tó lè pa mí lẹ́nu mọ́ ẹ ya wèrè ni ẹ ń ṣe eré ni iṣẹ́ ayé ni mò ń ṣe ọdún kẹwàá tí mo ti ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ni ta ni yín ta ló lóko yín èmi ò bìlífù ní ogun mi ò bìlífù ní alálẹ̀ èpè gan máa ń jà kó tó rò èpè ó máa ń jà kó tó rò olótìtọ́ ìlú òun nìka ìlú ẹ ká fún èèyàn yẹ kí n fún èèyàn márùn tó lọ́pọlọ ní o tó lọ́pọlọ ní o tó lè rí sọ nípa àwọn ọba yìí tá a sọ kí ni àwọn ọba ń ṣe nílẹ̀ Yorùbá iṣẹ́ wo ni ọba ń ṣe ǹjẹ́ wo ni ọba pè gbogbo àwọn mẹ̀kúnnù nínú ìlú bóun fẹ́ rí wọn ní gbọ̀ngàn ní họ́ọ̀lù gbogbo èrè oko ẹgbàṣu ẹ kó fún wọn ẹgbà èrè ẹ kó fún wọn kàkà bẹ́yìn lẹ́mọ̀ fọba ní nǹkan ẹ wo Olúbàdàn fún Ìbàdàn for example bàbá wa Sàlíù wọ́n disappoint mi gidi gan tó ọmọ àdúgbò mi ni wọ́n ọmọ àdúgbò wọn ni mí ládùúgbò owó tí bàbá Sàlíù ní Adétúnjí bàbá Lágé kó máa gba fifty million lẹ bá fẹ́ tó fòye fifty bàbá tó tún ti darúgbó nìyẹn o ó lówó kó tó débẹ̀ o ibi ò pa kó tó débẹ̀ o it was in the news ẹ lọ gógó lẹ̀ táwọn lé balógun fifty million ó fẹ́ joyè báyìí fifty million ni. ṣẹ̀rí àyìn ara nàìjíríà ẹ̀ nílé pé wọlé pé mo ti búlọ́ọ̀kì yín tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ máa bá mi sọ̀rọ̀ ẹ má wá sínú kìnìún mi nítorí mi máa ń búlọ́ọ̀kì i'm enjoying èrè àrẹ náà ni láti nàìjíríà i'm enjoying, enjoying your program you are blocked if you come to abẹ́yàwó èrè ni níta sọ lórí facebook orí facebook ní kẹjẹ kó gbé o ẹ má wá síbi WhatsApp mi o ẹ tọ́pọ̀ wọlé yẹ kó tún kò ní dáa fún ẹ bó ṣe lo high fún mi èmi àti yẹ́ ẹ e, lẹ́gbẹ́ block nigeria people stop texting me ẹ ní ní orí ọ̀fẹ́ láti pè mí fún ní in future because i will block you ẹ tó pè ní ìsìnkú pè wọlé tó bá tún fẹ́ pè wọlé. wọ́n dín mo rí kà wípé wọ́n pín oúnjẹ fún àwọn Ìgbò lára owó tí wọ́n kó fáwọn olóṣèlú wọ́n ní wọ́n kó fáwọn Ìgbò ẹjọ sáwọn ọba yóò lè béèrè tiyín ni ẹ ń bẹ̀rù olóṣèlú ẹ tó ń bẹ̀rù ọba ẹ wá wà láyé láì jẹ́ pé ẹ ní kọńtró kò sẹ́ tó ń kọńtrólù yín o ṣe pé pé olóṣèlú bá ṣẹwà ọba ló yẹ ká lọ bá ẹ ló ẹ ká sàn sá o. ẹ kálẹ̀ ma. ẹ kálẹ̀ o ẹjọ. ẹ bá wa sọ̀rọ̀ sókè tó bá fẹ́ pé ẹjọ torí mi ìlú spíkà. ẹjọ ẹni Wàsíù sí ọba ó mọ nǹkan tó ń ṣe òun gangan ló ń rán Àbíkẹ́ síta. olóńrán Àbíkẹ́ síta mú mi. òun gangan ló ń rán Àbíkẹ́ síta kí o dẹ̀ lè sí bí Wàsíù ṣe máa pẹ́ láyé tó ojú ẹ̀ máa ráre ìyẹn ní nítorí wípé kí ni ó ti jayé àwọn ọmọ ẹ̀ máa yé. ẹ̀gbọ́n tó láwọn ọmọ òun kọrin ṣáà gbórúkọ àwọn ọmọ ẹ̀ àgbọ̀ ó ti di ayé àwọn ọmọ ẹ̀fọn ayé ìyẹn ní ìkejì ẹ wo ìyàwó ọba lọ́nìkó bàtẹ́ tí ní wá búra ó bọ̀tà kó búra. ó sá lọ nígbà tí búra ni. mo lè búra sẹ́kọ́ndé bó dẹ̀ tún ṣe wà yẹn àwọn ìyàwó ọba ló ti bá sùn lọ ló ń lọ ló ń lọ wájú yìí elégùsì. ọba yàwó elégùsì sùn náà wọ́n wà nínú tọkọ fún mi. kò lè ló wò ṣe. ọba elégùsì náà. ó ti ń ṣe é ṣe é ṣe lè ṣe for long time ẹ máa wo tó bá ń kọrin obìnrin tó bá máa bá sùn ẹ máa wo lórí gini wọ́n máa sọ̀rọ̀ ó máa fọwọ́ bá wọn ó máa fọwọ́ bá wọn lẹ́yìn máa fọwọ́ bá wọn sọ̀rọ̀ ó máa ṣe gbogbo ẹ̀ tó bá ń kọrin fún wọn tó máa ń gbọ̀n ní wèrè ìjẹ́ láwọn obìnrin wa gan wọ́n ti wọ́n ti ó ṣe sójú nínà kàṣọ ẹni sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ojú ló ń ṣe é sí adẹ̀dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ pé wọn ò rí ẹ̀. obìnrin gan ni because èmi ò rí ẹni tí Wàsíù bá sùn tó mí ìkẹ́ ṣó yẹ kó máa tún gbé fún un. no Wàsíù níṣẹ́ tó ń lò wọ́n fún ni. wọ́n lò wọ́n ni. iṣẹ́ tó ń lò wọ́n fún ni pé tẹ́lẹ̀ ìyàwó ọba òṣèlú ẹ̀ lóye ó lò wọ́n fún pé àwọn ẹ̀dùnmájú olókìkí. olówó ń gbé lọ kóòtù mi. àwọn olókìkí ló máa wá lò wọ́n fún tó bá ti lo ìyàwó olókìkí òun náà kí ẹ ò ní lè parẹ́ ó dẹ̀ ti lo ayé àwọn ọmọ ẹ̀ náà máa eh, yé Pasuma ó wà ń bẹ̀ torí pé yẹn ò ló jẹjẹ ó lọ bẹ́ẹ̀ padà Saheed Òṣùpá. ẹ rí pé Pasuma yẹn àwọn èèyàn wá fi bẹ́ẹ̀ gbọmọ ṣá ó máa bá yẹ jẹ. because ẹdíjọ́ mẹ́ta tó lọ súnmọ́ àní wọ́n gọ̀ nígbà Saheed má súnmọ́ o èmi ń sọ fún ẹ o má súnmọ́. Saheed ó ti súnmọ́ ó ti lọ́ba náà ó ti lọ́ba Saheed lọ́ba ó lọ́kọ́ ó bá congratulate ẹ̀ nígbà tó jẹ́ báyìí. ẹ bọ́ra lòun náà. ó lè jẹ́ congratulate nígbà tó jẹ́ báyìí gún màmá ọlọ́wọ́n á nífẹ̀ẹ́ yín ọlọ́run ti nífẹ̀ẹ́ yín náà ògùn ṣe alálẹ̀ kankan ò lè pẹ́ ní kankan. alálẹ̀ ni ìwò tiẹ̀ ní ṣé àwọn ọba ṣé ọba gidi ni wọ́n ni mo ní òrìṣà nàìjíríà yorùbá gan bínú gbàtà politician ti ń yan ọba òrìṣà gan bínú ilẹ̀ yorùbá ò ṣe lójú kó ráyè. òrìṣà ti padà lẹ́yìn yorùbá ti pẹ́ ti pẹ́ kò sí kankan tó jẹ́ òrìṣà gidi mọ́ ó ti padà lẹ́yìn yorùbá ọba ń fagbó ọba ń wégbó ọba ń gbẹ́ ọ̀lẹ́. ẹ imagine ọba ń wégbó ọba tẹ̀lé mú gbó nínú palace ta lórí ìkọdọ̀ ọba yẹn ganan. <laughs> màmá mi lè sọ lórí line. no bọ́tí tó ṣe yẹn náà ò dáa ìtẹ́ìtẹ́ ni yẹn ṣe ṣe ẹgbẹ́ lọ́sẹ̀ bìlífù tí ìyàwó ẹ̀ yẹn ń sọ ṣé ìyàwó ẹ̀ yẹn sound bíi Canadian. Eh, eh, ẹ ṣe àmúdúpẹ́ sà ẹ ṣáà máa gbàdúrà o torí wọ́n ní ẹ má bá mi gbàdúrà tó lálẹ́ ó lè wọlé dé ní ìsinyìí o wọ́n ti wàásù ó ti jẹ́ sọ́jà kó tiẹ̀ sọ́jà kó tiẹ̀ kó bá ìfẹ́ tó mọ̀ pé ìfẹ́ cases ẹ̀ pọ̀ lọ́wọ́ mi gan this particular ìfẹ́ ó ní fraud case náà kó tó jọba náà EFCC ó ní fraud pẹ̀lú EFCC náà ó ní ọ̀sán pálálẹ̀ ti bínú bàbá ọ̀jàjà ẹ pẹ̀ lórí oyè o ká jẹ́ pẹ́ lórí o ẹ lálálẹ̀ ti bínú ṣé mi lálálẹ̀ tí mò nu lift ni àbí mo ní èmi ni alálẹ̀ tó mo tó ní kẹ lọ catwalk. hello hello ẹ kásán gbé ẹ kalẹ̀ níbi tẹ́ bá wà ẹ yes ma àtúrà alẹ́ la wà lọ́dọ̀ wa ń bí ṣé rí silent watcher ni mí ṣé rí ọ̀rọ̀ àwọn ọba wa wàláì mi gan ti sọ pé mo máa sọ̀rọ̀ nípa ẹ̀ máa ṣe péèjì nítorí ẹ̀ tá a bá bẹ̀rẹ̀ láti máa sọ̀rọ̀ látẹ̀ni títí di ọ̀la màámi kò ní tọ̀la àníṣe àníkúrò ń bẹ̀ ṣe rí lọ́pọ̀lọpọ̀ àwọn ọba wa wọ́n ti san owó fún wọn wọ́n ti politicize àwọn òòṣà wa so that they cannot fight against whatever they do whatever the politicians do. ẹ ẹ sọ pé wọ́n bribe òòṣà báwo bẹ́ẹ̀ bí wọ́n àwọn òòṣà yẹn so that they will not fight against what okay, they are doing. ok bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe ń ta wọ́n síta. bẹ́ẹ̀ ni wọ́n wọ́n wọ́n fún wọn ní nǹkan tó ń jẹ́ pé má bínú o má ṣe nǹkan kan o so that àwọn òòṣà yẹn they will keep quiet. ìrọ̀ kò tó òòṣà kankan ó ti tó òòṣà. ìgbà tí wọ́n ṣe nìyẹn if not irú èèyàn bíi ṣé rí orí àwọn tí máa dárúkọ yìí mi ò mi ò regret àti dárúkọ wọn irú àwọn èèyàn tó ń pera wọn ní aṣíwájú yẹn èrò ẹ̀yìn tó ń pera ẹ̀ láṣíwájú olówó kan láàrin òtòṣì mẹ́fà ní nàìjíríà yẹn ṣótò tì kọ́ nìyẹn. nílẹ̀ yorùbá. Nigeria is a jungle. Hmm. Nigeria is a jungle. ẹ̀yin tẹ́ ẹ lówó lọ́wọ́ ẹ wá kó ọmọ yín lọ sí ìlú òyìnbó gbọ́wọ́ làwọn ọmọ yín ò ní di akátá síbẹ̀ ìgbà wo làwọn ọmọ yín ní di akátá síbẹ̀ ilé tó fẹ́ padà sí dà èyí tẹ bá sórí rẹ lóyún. ẹ jọ kílẹ̀ rí nípa ọ̀rọ̀ àwọn ọba ṣẹ́ táwọn olóṣèlú yẹn ké sí gọ́ọ̀mì nìyẹn. àwọn olóṣèlú náà ni àwọn náà ni wọ́n ran ọba náà àwọn ọba yẹn ní ìsinyìí kò sí màámi kò sí mo fẹ́ lè ní kò mo fẹ́ lè fọwọ́sọyà pé kò sí ọba kan báyìí tí òṣàmú tí tí àwọn alálẹ̀ mú tí wọ́n dífá tí wọ́n dẹ̀ mú àwọn àti bẹ́ẹ̀ ifá mú wọn o àwọn ti ìjẹ̀bú nǹkan báyẹn ifá ló mọ àwọn ewé adó ifá ló mọ àwọn yẹn. ó jẹ́ kí gbogbo wọn ti kú dànù. ọ̀yọ́ dáhùn yìí náà ni. that is why i'm saying wọ́n ń bẹ̀rẹ̀bù àwọn òòṣà yẹn. mami nǹkan tí nǹkan tí nǹkan tí èmi gan fúnra mi mo ti ṣe fídíò lé lórí màá sẹ̀dẹ̀ sí yín private. attack everybody ẹ wo ẹ ṣe gan madam mo ti tó kálẹ̀ fáwọn èèyàn láàyè ó bẹ́tà káwọn èèyàn bẹ̀rẹ̀ sí í ṣe fídíò because kí ni ọba ló lè gbà wá tí ìrẹ̀pọ̀ bá wà tí ìrẹ̀pọ̀ bá wà lọ́dọ̀ gbogbo àwọn ọba pátápátápátá olóṣèlú gan máa kákò ókè gbàtà yóò bá rí pé owó tó ń dá fún wọn wọn kó fún wọn ní north wọn kó fún wọn ní east iṣẹ́ wo gangan lẹ́yìn ọba gangan ń ṣe ní òye mi àfi ká máa fògùn halẹ̀ ẹ pàlálẹ̀ o ẹ pàlá òkè o ẹ ṣe kinní kan orí yàtọ̀ sórí náà gbogbo ẹ̀yin tẹ́ǹ tẹ̀sí mi láti nàìjíríà gbogbo yín máa blọ́ọ̀kì pátá pátá tẹ́ ok ìwọ̀n pé láti nàìjíríà ní ìsinmi opportunity àti gbé ẹ ṣe pé má ti blọ́ọ̀kì ò ní lépè hello hello yìí tó máa ń sún mi láti máa gbé fóònù àwọn ará nàìjíríà yẹn nìyẹn hmm. nẹ́tù ààrẹ náà nìyẹn gbogbo nǹkan lẹ́ẹ̀ ní nàìjíríà gbogbo nǹkan pátápátá náà ní nẹ́tíwọ̀kì yín ò dá gbogbo ẹ̀ wọ́n ní ok ìgbà tó ń ṣe kinní kan mélòó ni ọba pè nínú community ẹ̀ pé wọ́n lọ fún yín lóúnjẹ kí lọ́ba ẹjọ́ kí ni iṣẹ́ tó ń ṣe gangan hello. ẹ kalẹ́ mà láti Canada ni mà. ẹ ṣe gbọ́n mà. ọ̀pẹ̀lẹ̀ mà ẹ kalẹ́ mà. ẹ má kì mí pa ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. ọmọ Ọlọ́run wà pẹ̀lú yín bẹ́ẹ̀ bá ti pè mọ́ kì mí mọ́ níbi tá a bá dé yìí ẹ mọ́ kì mí kò yọ kíkí lé ní inú bí mi gidi. bó ti yé mi nǹkan tó ń lò rẹ̀ yẹn ni pé mo kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti bi tí interview tán ṣe fún Wàsíù lẹ́nu hmm. tó bọ́ sí ọ̀rọ̀ ọba Wàsíù sọ̀rọ̀ closeness òun àti àti barista nígbà tí barista wà láyé mm-hmm. Wàsíù sọ pé barista ló ra life fóun ọmọ barista mi ló wà ní Wàsíù ra life. Mm. Hmm. mọ́mì tí ẹ bá gbà mí bí ọmọ ní ọjọ́ ayé yín tẹ wá pẹ́pẹ́ tẹ wá lọ ó yẹ kémi náà lè ní nǹkan tí máa ṣe fún mi. gbogbo àwọn ọmọ wa sí wọn wà nílùú ìtọ́ ń jìyà o àwọn ọmọ barista. àbí ọ̀rọ̀ tí mo sọ yẹn àbí kò yé yín mọ́mì nǹkan tí mò ń tra láti sọ yẹn hmm. ọmọ barista mélòó ni wàá ra láìpù fún kó ẹ̀wọ̀ orí ọjọ́ kan tí bàbá yẹn ṣe fún ẹ o ò ṣe yẹn wàá dẹ̀ máa sọ every time nǹkan tẹ́mi fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ ẹ̀ disgrace tó ń rí ọjọ́ tó ti sọ̀rọ̀ barista kó nǹkan ló dá fújì sílẹ̀ ọjọ́ yẹn ni disgrace ó rí disgrace gan ọjọ́ yẹn ọjọ́ yẹn ló ti tẹ́ because ọjọ́ téèyàn bá ti mọ̀ọ́ká sí ẹni tó tó tó fún ní ọjọ́ yẹn ló ti tẹ́ ó lè máa kà bùkún yẹn jọ́dọ̀ ọkùnrin nígbà tó wá pé wọ́n ní o báyàwó ọba kò sí ẹni tó pé wọ́n rí gbogbo èèyàn lé ẹ̀ wọ́n rí gbogbo ẹ̀ lé ẹ̀ for the past two years bí Auto Bola ti sọ̀rọ̀ kí ni nǹkan tó sọ sí ń pa ẹ̀ ṣé yóò bá jù ẹ ń tọpẹ sábọọdù lórúkọ ni tó pé lórúkọ ni wọ́n ṣe ń tún ṣe tọpẹ sábọọdù lóṣù eléyìí ló sọtọ. wọ́n á dẹ̀ bá mi ń bẹ̀. sọ nípa ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba wa ẹ ti sọ̀rọ̀ èdè ní sọ̀rọ̀ kan wọ́n ṣe wà yín wọ́n ti jẹ dòdò wọn lè sọ dòdò mọ́ kò sí nǹkan kan kò sí nǹkan tó fẹ́ ṣe fáwọn olóṣèlú ọ̀gbà tó dẹ̀ yẹ pé àwọn tó jẹ́ pé Yorùbá bíi tiwa àwa táwa ń lo òyìnbó ìlànà máa ń ṣe wa àwọn nàìjíríà tó wà bẹ́ẹ̀ náà ló máa sọ ẹ wọ́n bú alálẹ̀ wọ́n bú alálẹ̀ wọ́n ti sálálẹ̀ aníkẹ́ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ rẹ̀ ń sọ̀rọ̀ alálẹ̀ àwọn òjẹ̀yà bíi báyìí owó tó kù jù lọ ní nàìjíríà ẹ̀yin òmòrè tẹ̀yìn ti fi ṣe ṣáríìtì nígbà tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ ni hmm. owó àlù òyìnbó ló ná jù àwọn làwọn ṣiṣẹ́ tà ń sẹ́yìn lẹ́sílẹ̀ sí wọn. mi ò rò bí arí fáàtì nínú ọ̀rọ̀ mi bó táwọn tó yẹ kó sòótọ́ ọ̀rọ̀ ń náà wọ́n sọ pé alálẹ̀ alálẹ̀ wọ́n ti sálálẹ̀ alálẹ̀ ẹ̀kọ́ alákè. talk sense to them nígbà tó yàn bá fẹ́ joyè lọ́dọ̀ ọba tó bá ní kéèyàn lọ fifty million wá. oògùn yẹn wọ́n fi máa ń dẹ́rù bà wọ́n káwọn aráàlú mọ́ bá a sọ̀rọ̀ oògùn yẹn wọ́n máa fi ń dẹ́rù bà wọ́n èèyàn. ṣé èèyàn ní lọ pa ọmọ ṣòwò tí kò bá rí owó láti fifty million ṣé kò ní lọ ra páàtì èèyàn láti fi ṣoògùn láti fi owó. ọlọ́run á wà pẹ̀lú yín o ọlọ́run wà pẹ̀lú yín ẹ ṣeun gan-an. ogun yẹn wọ́n fi ń dẹ́rù bà yín ni kẹ́ máa ń wò pé à ah, eh, ọba ṣe tí ò da ọba gbàyàwó mi àyà mi ń ga o ọba gbalẹ̀ mi ọba gbalẹ̀ mi tẹ wọ́n làṣẹ ẹ gbalẹ̀ yín padà òrìṣà gan bínú sáwọn ọba because gbogbo òrìṣà gan ti lọ Brazil tán wọ́n ti ta gbogbo òrìṣà lẹ̀ Yorùbá so ẹ ṣe gan ni gbogbo ẹ̀yin tẹ́ bá mi dọ́gba lórí ṣáàtì tó gẹ́gẹ́ bí mo ṣe sọ kí n lè fáwọn ẹlòmíì tó wá fẹ́ ṣe ṣáàtì ní àǹfààní mo wá pẹ̀lú court case náà mo ṣe dì wá court court hello. ẹ káalẹ́ mà. ẹ káalẹ́. yes mo àmọ́ fẹ́ dá ṣètò ní briefly. ok. yà mọ́mì ẹ wò ó ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín ní ọ̀rọ̀ Wàsíù kò sí ètò kọ̀m̀pútà lónìí wàhálà tiẹ̀ ní ṣẹ́rẹ́ àwọn lọ́balọ́ba hmm. nọ́mbà one nípa ọ̀rọ̀ àwọn Fúlàní herdsmen ní ìsàlẹ̀ gbogbo àwọn tó yìí wọn ò lè jẹ́ kí àmọ̀tẹ́kùn yẹn dúró nítorí wípé majority of them ló ti fún ní màálù gbogbo hmm. àwọn ọba ìsàlẹ̀ pátápátá ó ní wọn ò ní màálù rárá wọn alẹ́ tó ní twenty thirty àwọn fúlàní yẹn ló dẹ̀ bá wọn take care so there's no way tó máa fi àláwọ̀ àwọn fúlàní kan kúrò nísàlẹ̀ ìyẹn ìkan ṣé ayé owó tí gbogbo èèyàn dá fún nàìjíríà tán ní gọ́ọ̀mẹ̀ntì kówó jẹ gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì ò kówó jẹ gọ́ọ̀mẹ̀ntì pín owó yẹn sí north east west àwọn olóṣèlú ìsàlẹ̀ ọ̀dọ́ wa àtàwọn ọba wọ́n ti gba kótà tiwa àwọn ló yẹ kán pín owó yẹn ọ̀kan fi rajà ra oúnjẹ fáwọn ará ìlú wọn ò ṣe owó yẹn wà lọ́wọ́ àwọn politicians tiwa àwọn ah, Tinubu o gbogbo àwọn nọ́bànọ́bà yẹn our money is with them èmi ni mò ń sọ fún yín ẹmẹ tó ń sọ̀rọ̀ mà èmi ni mò ń sọ fún yín wọ́n ti pín owó yẹn fún wọn àwọn nọ́dánà wọ́n ti gba tiwọn hmm. òun tẹ́ fi wọn tó ń gba àpò rice tó ń gba owó tó ń gba àpò rice àwọn east àwọn Edo wọ́n ti gba tiwọn àwọn èèyàn tí wọ́n ti gba owó wa àwa Yorùbá ẹnu wa ò kò tẹ́ ẹ bá pariwo síta ẹ bá jọ̀la kẹ́ máa pariwo kẹ máa sọ pé ìjọba òfin lówó wọn ò ní dá sí i ọba mélòó ló ti sọ lórí mídíà yìí pé owó tí àwọn Dangote dá gbogbo ẹ̀ kí ló dé táwọn Yorùbá ò rí bẹ́ẹ̀ kò sọba tó sọ̀rọ̀ Yorùbá ò rówó yẹn gbà. nítorí pé wọ́n ti gbà á owó yẹn wà lọ́wọ́ wọn they have they have they have the money so gbogbo ariwo tá à ń pa àwọn àwọn gọ́fìmẹ̀ntì ò ní dá wa lóhùn wọ́n sọ fún yín wípé àwọn ti pín ẹ gbọ́dọ̀ máa sọ pé àwọn ti pín eleven billion àwọn ti pín kíní kan billion gbogbo wa máa sọ pé ń bo ló wà ó wà lọ́wọ́ àwọn èèyàn wa àwọn gọ́fúnà ìsàlẹ̀ ti gbowó wa sọ́wọ́ àwọn ọba wa mọ̀ ń pa ẹ̀ so they will not say anything so tá a bá máa máa sọ̀rọ̀ ń sìn àwọn èèyàn wa ní ká máa fokun mọ́ ẹ bá wa kówó wa owó wa wà lọ́wọ́ wọn ìyẹn mo ní mo fẹ́ sọ ẹ kú ṣẹ́ màá ẹ tí afẹ́káwọn yorùbá ọba yorùbá kò sẹ́ni tó ń rí yín fín but ẹ àdírẹ́sì àwọn yorùbá kí ló ń ṣẹlẹ̀ nípa corona ẹbọ lẹ ti gbé ni ètùtù lẹ ti gbé ni alálẹ̀ lẹ ti bá sọ̀rọ̀ ni ẹ yẹ máa fi alálẹ̀ halẹ̀ mẹ́mi mọ́ o mítìmítì ẹ fẹ́ gbọ́ nìyẹn ẹ má fi oògùn halẹ̀ mẹ́mi mọ́ o ibi gan òrìṣà ẹ ló. ẹ ẹ kalẹ́ máa. sa o. yes ma gbogbo à ń fọ́nù dààmú yín láti àárọ̀ mà hmm. lórí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ mà ẹ rí pọ́ìntì sọ àwa Yorùbá especially àwa youth àwa youth la kọ́kọ́ ta Yorùbá náà hmm. youth ti ta Yorùbá náà torí gbogbo youth tó wà kò sẹ́ni tó lè sòótọ́ ọ̀rọ̀ tẹ bá sọ̀rọ̀ kan sí i wọ́n máa lọ tà á fún wọn ni. wọ́n máa lọ tà á fún wọn ni. lórí ọ̀nà Gani Adams tẹ́ná ti yọ kúrò náà Àmọ̀tẹ́kùn máa yọ Gani Adams kúrò lámọ̀tẹ́kùn Mm-hmm. torí Gani Adams náà gba àbọ̀dì fún Fred Fáṣeun ni ó gba àbọ̀dì fún Fred Fáṣeun ni Fred Fáṣeun lọ̀gẹ́ ẹ̀ nígbà tóun náà máa jẹ Odùduwà ìgbà tó mú òun náà ṣá ọ́fẹ́ òun náà lówó ni mm-hmm. òun náà ta Yorùbá ni òun náà ta Yorùbá ni ìjọ tí yorùbá bá ti ìjọ táwọn leaders yorùbá bá ti kọ méje fáwọn olóṣèlú kó má gba owó wọn wàhálà ìtàlá àyà wọn á já. Eh ọjọ́ mọ́ra wọn ọ̀nà tí tí Gani Adams náà fi ta Yorùbá ọjọ́ òun àti Tinubu ọ̀gbìn ìnà nọ́mbà wàn nà nítorí last election tó ṣe ó campaign fún mánu yìí kí ló ti ń korúkọ ẹ̀ Àtíkù lòun campaign fún tọ́dẹ̀ lọ sí ọwọ́ ilẹ̀ Yorùbá. ẹ bá ní ẹ kí a sọ present because gbogbo aláǹlá mọ róòlù Gani Adams gba politics. present present ta wà báyìí Yorùbá ti ta ráìtì wọn ta bá ní à ń jà fún Yorùbá àwọn àwọn tó especially àwọn tó tẹ wà nílẹ̀ yẹn lọ kò sọ̀rọ̀ ó pè wọn tó ṣe rárá ń jẹ̀yà yẹn. wọ́n láìkè o ọ̀rọ̀ tẹ̀yìn sọ màmá ẹ máa bá wa continue ẹ̀ láti máa sọ torí olóòótọ́ ọ̀lú náà dalẹ̀ ẹ̀rú. bẹ́ẹ̀ni. ọ̀ fún òótọ́ wọn ò fóòótọ́ rárá wọn kì í tà wá Alhaji Wasiu Ayinde kan wà náà tó tà wá. ó wà lára àwọn tó ta Yorùbá fún APC o ó wà lára wọn. ó ta Yorùbá ẹ wo Tinubu náà Tinubu ò tiẹ̀ address anybody àwa ń retí ìgbà tó bá lóun máa gbé àpótí ìdìbò ebi gan máa campaign etí Yorùbá là ṣẹ́bọ̀ pé gbogbo tó lọ ní ìsìn ẹ̀gbọ́n kankan Tinubu ò sọ̀rọ̀ o. ẹ máa gbọ́ bàbá Tinubu wá ni gbogbo Nàìjíríà nínú àpò bàbá Tinubu ló wà because information ni gbogbo nàìjíríà inú àpò bàbá ló wà mhm. tó bá ṣe mítìrì kan ṣe bàbá ti gbọ́ láì sí ibi mítìrì yẹn gbogbo àwọn politicians gbogbo owó tó jẹ́ kó lọ pé fúnlẹ̀ yorùbá tẹ́ni ó wà lọ́dọ̀ àwọn ọba lóòótọ́ máa wà lọ́dọ̀ àwọn ọba gbogbo àwọn gọ́vnọ̀ tẹ́rí yẹn ó ní iye gbogbo àwọn gọ́vnọ̀ tí APC mú ní gbogbo stéètì káàkiri ó ní iye tí ó máa kọ́ Tinubu lọ́wọ́ ó ní iye tí gbogbo wọn máa dá lájọ because òun ló fi wọ́n síbẹ̀. but owó tí wọ́n owó tó ń pín káàkiri owó tó ń pín káàkiri state níbo ni ti yorùbá wà ta ló fẹ́ bá wa bí wọ́n ta ló lórí yorùbá tó lè bí ah. wọ́n pé fún owó owó àwọn youth tán ní kán gbélé yìí kán dúró sílẹ̀ fún two weeks yìí ibo ni owó yẹn wà. màmá owó tọwọ́ yorùbá yẹn nígbà tó máa ṣe election wọ́n ti gba owó wọ́n dẹ̀ ti gba àga ìrẹsì ìríkà méjì tó wáyé wọn wáyé wọ́n ti gbà wọ́n ti gba owó yẹn nítorí ẹ̀ lówó yẹn ò ṣe lè sí wọn màmá tó tún di lọ́la ń sì kù wọn jáde wípé kíní ẹ máa rí wọn tó máa rọ́ jáde ìyá yẹn pè wọ́n ó pè wọ́n wípé kò pè wọ́n yẹn à ń tọ́ra wa ni ọlọ́run nìkan ló lè kó nàìjíríà yọ tá a ṣe rí lọ́lọ́run lórí tọ́lọ́run yàn fún wa o because àwa ará nàìjíríà fúnra wa àdá máa kára mi mọ́ wọn tá a ṣe rí lórí tọ́lọ̀ ń yàn fún wa o. ok ẹ ṣé mo dúpẹ́ ẹ yẹ ká gba ẹlòmíì náà ní ààyè tó pè mí ní in ten minutes máa kú ní orí live chat iṣẹ́ yìí wá kù sọ́wọ́ ẹ̀yin youth ní Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí lọ sí palace àwọn ọba ẹ máa bẹ̀rẹ̀ sí lọ síwájú palace àwọn ọba kán bá yín dá sí ọ̀rọ̀ ayé yín wọ́n bá yín dọ́ sí ọ̀rọ̀ ayé yín èyí tó ń jẹ ìjẹkújẹ lọ́wọ́ olóṣèlú ti tó. Mm -hmm kọ́ kí ni tó fẹ́ ṣe fún yín kí ni wọ́n kàn lè jókòó sáàfin láì jẹ́ pé wọ́n ṣe nǹkan kan wọ́n lè ṣe nǹkan kan kí ni iṣẹ́ tó ń ṣe. gbogbo ẹ̀yin tẹ́ ń láti nàìjíríà yẹn tí n bá ti ṣe tán báyìí gbogbo yín mo máa búlọ́ọ̀kì yín pátá tẹ sínú wọ̀sọ́ọ̀pù mi yẹn tẹ lọ́n tẹ́tì torí mi ní kẹ́ ẹ sọ fún mi pé you love what i'm doing i don't want to say that hello tẹ́ bá ti lè contribute by hello. hello. hello. hello. hello ma. ẹ kalẹ́ o. hello ma. ẹ kalẹ́ sa o. abẹ́bà abẹ́bà sọ́tò ni o. wọ́n ń gbọ́ yín. ẹ kalẹ́ wa o. ẹ kalẹ́ o. inú wa ń dùn fún ètò bẹ́ẹ̀ tí ẹ ń gbé kalẹ̀ yìí. bí mi fọ́lù kí ni ìbọn láti bí five days ní ìsìn mo ti ń fọ́lù ètò yìí mà. Hmm. ọmọ wa dá yín sí fún wa ẹ̀ bí á kún fún wa. ṣe rí ètò tó ń bọ̀ ẹ̀ lọ́ máa wà lórí ìdíwàsí. rí títí ẹ̀yìn ó ti sùn ọmọ tó sùn tó sùn tó sùn tó sùn ọmọ tó sùn yàgbọ́ ni ìka mhm, apanijayé ni àyèdè apanijayé òun ni àyèdè hmm. ó dẹ̀ ti wù kó pẹ́ láyé tó ó sì máa kẹsàn àwọn nǹkan tó ń ṣe gbogbo àwọn tí ò jẹ́ dìde lábẹ́ àwọn ìlọrin àwọn sínú àkànní gbogbo àwọn òbí sì rèé gbogbo àwọn ṣáyìn eh, òṣùpá. ìkọkọ òdìdí náà fi jì yín. wá sí ìkọrin tó ìkọrin tó òṣùpá ọlá ọlọ́run òun ló ta òkú òṣùpá yọ. nígbà hmm. sọ kò yẹ ká gbóhùn òṣùpá mọ́. níbo ni sínú àkọ́lé wà lẹ́yìn wọ́n ti tẹ̀ mọ́lẹ̀. Hmm. bọ̀ ẹ jẹ́ ká gbé tiẹ̀ jẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan. ìyàwó ọba tó bá sùn even though kó má tiẹ̀ bá ìyàwó ọba sùn kó má bá ìyàwó aláàfin sùn àwọn tó ti ṣe sẹ́yìn nǹkan. ṣé òjò yẹn lọ ní amọ̀yẹlé tó ti dàrú. amọ̀yẹlé tó ti dàrú. tí ó nìkan ló lóko lábẹ́ ni. ìsìn ló wá ṣẹ̀ ní god eléyìí ló wá mú fún ẹ̀ tó wá tó ṣẹ̀ grant ní interview tó ṣẹ̀ ń sọ̀rọ̀ síta èyí tí bọ́lá ọtọ tó ti sọ níbi two years ago nípa ẹ̀ kí ló ti àjálẹ̀. ẹ ẹ so yẹn náà ó go viral èmi ẹ̀ ṣẹ̀gbọ́n lé nìní. àwọn lọ súnmọ́ àdúrà ní kọ́ máa gbà fún. so ẹ jẹ́ ká kúrò lórí ìtàgé yẹn ṣẹ́ni tí àwọn ọba wa yẹn ẹ̀ló mà. àgbọ̀yé ẹ̀ló mò ń gbọ́ yín. ẹ̀ló mò ń gbọ́ yín. ẹ̀ló mà ṣẹ́ni tí àwọn ọba ṣẹ́ni tí àwọn ọba ṣẹ́ni tí àwọn ọba àwọn alálẹ̀ fúnra wọn ló ń bí sí àwọn ọba. kábíyèsí. gbogbo ọba dẹ̀ ló ní interest lórí politics. irọ́ tí ọba bá tiẹ̀ tí ọba bá tiẹ̀ lè súre fún ìlú tí ọba bá ní alálẹ̀ tó lè súre fún ìlú kí ìlú kí yàn kò múlẹ̀ dẹ̀kan lè ṣépè fún wa àdúrà yín gan ò àbí ẹbọgbà tó gbé Kàsálí jáde tó ní tó náà sọ yóò pẹ́ jẹ yóò pẹ́ jẹ ẹ sábọ́dù máa pọ ẹ̀jẹ̀ lórí láì ẹ̀jẹ̀ kọ búlọ́ọ̀dù ni. ó ti ni tó lè sọ̀rọ̀ wọ́n máa fògùn halẹ̀ tó máa bí wọ́n lè rí wọ́n máa fògùn wèrè ogun òṣì ẹ máa fi halẹ̀ èèyàn leaders Yorùbá dà. owó owó ó ní ní vision tó máa di five years yìí èyí tó máa lọ sọ́wọ́ Tinubu máa lọ sọ́wọ́ Tinubu èyí tó máa lọ sọ́wọ́ gọ́dọ̀ máa lọ sọ́wọ́ gọ́dọ̀ èyí tó máa wá lọ sọ́wọ́ àwọn ọba tẹ bá wo àwọn ọba east yẹn ẹ wò fún wọn ti fún wọn lọ́wọ́ wọn aṣù wọn ṣe gbogbo ẹ kí lẹ̀yin ṣe lọ́yọ̀ state kí lẹ ṣe ní iwu south west ẹ máa sọ pé wọ́n ń bọba wọ́n ń bọba ṣé mo ti lórí ọba ò dá ni tábà ti sọ̀rọ̀ ọba tó ń di aya kìlà sí yàn. adúgbò owó tí ó gbà yẹn lọ yí Lagos state. àwọn olùbàdàn àkókò kó ah, o. ẹjọ bàbá mi tó bàbá mi tó ń sọ̀rọ̀ ẹjọ ẹ bá mi bèrè èmi ọ̀rọ̀ tẹ́ àwọn ọ̀tẹ́dọ̀lá yẹn kí ló tí wọn kó owó yẹn lọ sí region ọ̀dọ̀ wa wá tó fi kó fún wọn ní Lagos State at least bóyá Ọ̀ṣun wọn ti wá Ọ̀yọ́ wọn ti wá why àwọn olówó go fẹ́ràn Yorùbá èyí go fẹ́ràn ara yín ibi lẹ fẹ́ kó láyé àjẹká kúlù fún yín. ọmọ ni. owó tó kó fún Lagos state ẹgbẹ́ tí òfin lọ fi fún wọn ní Ẹ̀pẹ́ tí òfin lọ fún wọn ní Ogun state. Davido ńkọ́ baba Davido ńkọ́ Lagos state lòun náà gbé fún baba àjẹ̀bù náà Lagos state ló gbé fún èèyàn máa ń ba ilé jẹ́ kó tó bọ́ọ̀dẹ̀ jẹ́ ni kí ló tẹ̀yìn Yorùbá ń wà kí wà ẹ bá wẹ́ ni wọ́n ń bọ́ba wọ́n ń bọ́ba. ẹ wọn ló ẹ bàbá síbà lólófo ló ń bínú ológo ẹ bọ̀ pọ̀ lólówó jù Nàìjíríà ó ń gangan ní bàbá olófo kí ni kí Dangote ò ṣe. ṣó ń jẹ́ bí ọlọ́run. àwọn ará wa nàìjíríà ní ká kọ́ máa bẹ̀ àwọn ará wa ní ká máa bẹ̀ ẹ jẹ́ kí wọ́n ronú tọ́lá máa ẹ̀ òpó bá tún present nítorí àwọn náà là ń jà fún gbogbo táwọn ọmọ ẹni ṣe ìjọba ìjọba ń tẹ́ kí àwa pẹ̀lú ọ̀rọ̀ fàrọ̀ pẹ̀lú nàìjíríà. ṣé fẹ́ gbé nàìjíríà àbẹ́gbẹ́ fún mi ra properties nàìjíríà. ọba yẹn ò unite láti jà fún wa ìgbọ́dọ̀ kí ló táwọn ọba Yorùbá kan ṣe unite láti jà fún wa tó pé ìjà supremacy gbogbo wọn ń jà mo jù ọ lọ wọn ló kọ́kọ́ dé èmi. olè ni wọn màmá olè ni wọn alálẹ̀ rẹ̀ ló jẹ́ kó máa ṣiṣẹ́. ojú tẹ̀ ti là ojú ti là ẹ má dàrú bá Káyọ̀dé wa. alálẹ̀ ló bínú sí wọn ẹ ṣe gan adúpẹ́ sà o. ok sá gbogbo yẹ bẹ̀rẹ̀ sí í ṣe program ẹ jẹ́ pé àwọn ọba wa kí ni iṣẹ́ tó ń fẹ́ kí ni iṣẹ́ tó ń ṣe fún Yorùbá kí ni wọ́n fi ń jẹ́ ní tó bá níbo wọ́n ba lé àfi kó máa fẹ́yàwó kéékèèké kó máa pààrọ̀ obìnrin. yes yes kó máa ṣe. ẹ ṣe gan sàrọ báyìí sà. ẹ worú kábíyèsí aláàfin Ọ̀yọ́ ikú bàbá yéyè kábíyèsí o wọ́n ní ẹran àwọn ọmọ kéékèèké yẹn rán wọn lọ sí school ẹ ṣe fẹ́ wọn which is wrong that's wípé ẹ lo ẹ lo power over them power and control pé ọmọ akúṣẹ̀ ni ẹ mú rẹ lọ léwòdò ẹ gbọ́dọ̀ fẹ́ mi it's very very wrong that's very very wrong. ọmọ yẹn kéré gan náà ọmọ yẹn kéré gan. ọ̀nà hello. hello ẹ kalẹ o. ẹ kalẹ sá. yes sir ẹ yà uh, kẹ one point kan lè mí kàn tiẹ̀ lẹ́ sọ one point ọ̀rọ̀ wàsíù ọ̀rọ̀ wàsíù ni mo fẹ́ sọ ṣe ẹ gẹ́t. bẹ́ẹ̀ ni sábà bóun sókè ní sá. barista barista ló sọ ohun di èèyàn. ó ní. ìbẹ̀lẹ̀ ti máa mọ̀ pé tí wàsíù bá ní barista ló sọ ohun di èèyàn láti ìgbà tó ti kú kò pé aláàfà àbí ọmọ ìkan kan èèyàn kan ta rẹ̀ jáde pé ọ̀gbìn tó ṣe lélẹ́yìí ibẹ̀ lẹ́tì mọ̀ pé èèyàn burúkú ni. pé kán ṣàdúrà fún un olórí ẹ̀sọ́dọ̀ olórí ire tó jáde ní. ó ti pa aláàfà ẹni tó sọ mí déèyàn odò tó bá gbàgbé orísun ó máa gbẹ lọ́rọ̀ bọ̀bọ̀ yìí hmm. pé òkè gbogbo aláàpá ó fẹ́ pé ten years in december ṣe tí wàsíbáṣá ti jáde láyé kò ṣe remembrance ẹ̀ kò sórin fún nǹkan. bóyá òun ló lò tán ní pé kó má dé bẹ́ẹ̀. ọjọ́ tó ti kú ìgbẹ̀lẹ̀ ti máa mọ̀ pé èèyàn burúkú ni ọjọ́ tó dẹ̀ ti tẹ́ ẹni pé ó ti tọ́ pé barista kan ló dákú nílẹ̀ èèyàn burúkú èèyàn burúkú. àtìgbà yẹn ló ti ń tẹ o ó ń tẹ lóko ó ń tẹ nílé ni o. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn burúkú láyé wọn ṣe wáyé ó dẹ̀ máa tẹ́ that's the only thing tí mo fẹ́ bá yín dá sí ma. ẹ ṣe gan sa ẹni tó bá ń sọpọ́tì Wàsíù èyí tẹ̀ ń jẹ lábẹ́ ẹ̀ ni èyí tẹ̀ ń jẹ lábẹ́ ẹ̀ ni àgùdà mi gbẹ lóbẹ̀ ẹjọ lẹ́yìn eléyìí lẹ́yìn eléyìí kọ́ọ̀lù ẹyọ kan ni mo máa gbé. ẹjọ hello mo ti tó stage kan láyé ìjọ pé mi ti ẹ̀fẹ̀ máa dáwọn miscrants yẹn lóhùn because ẹ mo tún ti ní ìràwọ̀ kún ìràwọ̀ mi ẹ kálẹ́ o ẹ kálẹ́ sà. ọjọ́ yes ma mọ mi yes ma mọ mi. ẹ kú iṣẹ́ olúwa sà. yes ma yes ma ṣe kí n máa wọlé dá sí ma. ẹ dá sí. ok ma ok ma. wọ́n ń gbọ́ yín. ẹ ká lẹ́sà o. ẹ kalẹ̀ ma. wọ́n ń gbọ́ yín ẹ sọ̀rọ̀. ṣe rí ẹ ní ṣubú da ògo nù. àmì jésù. kò lè sí nǹkan tó ń jẹ alálẹ̀ ta tí ó mú yín. àmì olúwa bíbélì àti kuránù ní kéèyàn máa sọ òtítọ́ ọ̀rọ̀. now inú interview n sọrọ ọba ipò wọ́n bu ọba ilé ìṣepò wọ́n ọba nínú interview ọba ìwò immigration lásánlàsán ló interview ọba ìwò tó yẹ kójú ti gbogbo ìwò pé ṣùgbọ́n ti wọ ìkéré and he agreed òun hmm. ti jí ìkéré pé òun máa ń jí Canada ni wò hmm, hmm. ni ordinary immigration ló intervene so kí ni gbogbo ọmọ ìwò ṣe sí because ọlọ́run ò yàn gómìnà ló yàn kì í ṣe alálẹ̀ ìlú ló yàn. bẹ́ẹ̀ni. now ẹ wá ní wọ́n ń bọ ọba kí ni wọ́n ń bọ ọba lé lórí i could remember ẹ sọ ọ̀rọ̀ tó dáa tó dùn mí tó dùn mọ́ gbọ́ àgbáyé nú mo rántí ọba kan ní ìbàdàn tó jẹ he was a military man i could remember the king láyé Babangida tó fẹ́ fowó bribe kó lè lọ tọ́ time ọba yẹn kọ owó yẹn mm. òun ò lè ṣe náà ọmọ Oòduà mm. ọba yẹn ti kú sí mo sì ọba yẹn he was a military man kó tó jọ ọba ọba yẹn ò gba owó yẹn àwọn tá à ń pè ní ọba nìyẹn now back to, back to baba kí orí adé baba ó pẹ́ torí adé bàbá ó pẹ́ àwọn bàbá bàbá kó gbẹ́sẹ̀ lé pé ọba balẹ̀ ohun gbogbo àwọn ọmọ wọ̀nyí kéré náà dé ní gbogbo àwọn ọmọ wọ̀nyí wà kó tọ àwọn ìsílẹ̀ kó jẹ́ kó ní ọkọ inú ìdènú ń wà ọba balẹ̀ ọba balẹ̀ ní gbogbo ìyàwó ṣe pọ̀ bó ṣe pẹ́ bàbá ti bí àwọn ọmọ tó dàgbà bàbá bí ọmọ adájọ́ bàbá bí ọmọ tó jẹ́ lọ́ọ̀yà bàbá bí ọmọ tó jẹ́ journalist kí ni wọ́n tó ń wá nú ìyàwó ìyà ń jẹ gbogbo Ọ̀yọ́ ìyà ń jẹ gbogbo Ìbàdàn ìyà ń jẹ gbogbo ọmọ Yorùbá kò sí kankan gidi kankan tí àwọn gómìnà Yorùbá ṣe fáwọn Yorùbá lónìí ká má sọ ọba ìlú. ó ga o. ok ká yẹn dá yẹn olórin tí ìwọ jẹ́ olórin tó ń make peace ǹjẹ́ ó mọ ìtumọ̀ interview ṣá. ṣó yẹ kó tiẹ̀ sọ tó sọ yẹn. mo dárúkọ yín mo ò dárúkọ sista Àbíkẹ́ interview mi pé kí ló rí sí tó ń lọ lórí ti ọ̀rọ̀ ọba tó ń ṣẹlẹ̀ yìí. ara rẹ̀ ni òòyà. wọ́n ń bèrò orí ó lọ ń dáhùn èrò so if he knows that he is a real truthful man pé ò ṣe ọba tó o lọ ibi tó o ti lọ jẹ oyè kì í ṣe ibi tíyàn ti ń gorí ìyàwó ọba hmm. orí ọba yẹn gangan ló ń jà hmm. orí kábíyèsí ló ń jà àṣírí yẹn sì máa ju ẹ̀kọ́ sílẹ̀ àṣàyẹsí yẹn sì máa jáde ẹ̀kọ́ sílẹ̀. àṣìṣe ni tó ṣe orí aláàfin Ọ̀yọ́ ló ń jà so o ti ṣe ó dẹ̀ ti tẹ́ so why can't you accept your mistake. ìyàwó elégùsì ọba tó bá sùn nǹkan ṣé yẹn ò ń ṣọba ni. ti programme kan tẹ́ ẹ sọ pé ẹ gbàgbọ́ nù nǹkan ìṣẹ̀dálẹ̀ kankan pé n tó díjà yín lẹ̀ pẹ̀lú ọba ilé Ifẹ̀ ni ọba ilé Ifẹ̀ kọ́ ni ifá mú. bẹ́ẹ̀ni. ọba ilé Ifẹ̀ kọ́ ni ifá mú and really ó ní case pẹ̀lú FCC àwọn tí mo ṣe fraud ní US. gbogbo nǹkan tá à ń sọ tó ní pé káyà ti là wá pa wá nìyẹn ẹ wá ń gbà ọmọ wèé ẹ bí ọdún ẹ ọmọ yẹn mú yóò mọ torí mo ti tọ́kùlà gan jù báyìí hrs mi ò lè dá yín lóhùn mọ́ o. so newspaper gbé everywhere ló gbé pé ó ní fraud ní us. Mm-hmm. ní ọba ọ̀jájá. so kí ló dé tí o kí ló dé tí o gbé kí ló dé tí o gbé buhari lọkọ kí ló dé tí o lọ face court bọ buhari tẹ kéèsì ẹmọ ẹni tó pé ó jẹ ọba tó gbajúgbajà lẹ yorùbá láàrin gbogbo àwọn ọba wọn ìwọ sì ń bara wọn jà ni. Ọ̀yọ́ ló ló ń ju Ilé Ifẹ̀ yọ Ilé Ifẹ̀ ló ló ń ju Ọ̀yọ́ lọ so where where would the Yorùbá agreed ìgbà òní Yorùbá fẹ́ gòkè ìgbà òní Yorùbá fẹ́ dàgbà. Ọ̀rọ̀ Ìgbò kọ́ lílé ọ̀rọ̀ Haúsá kọ́ lílé Haúsá gbowó tó ń tọ́jú àwọn èèyàn wọn Ìgbò gbowó tó ń tọ́jú àwọn èèyàn Yorùbá gbowó tó ń dà sápò wọ́n ní bí tó sọ́ra sí jóná lẹ́kọ̀ọ́. Àmọ́ Yorùbá wọn á yẹ kí wọ́n síwájú ilé ọba wọn pé owó tán gbé fún wọn kán gbé fún wọn. ẹ wá ní ẹ wá ní nígbà tí mc mc olúwọmọ orí ti ẹgbà ó lóun bọ̀ wá gbà yín ó ní lò pé òun ó lè ń pè é lè tún ja ìyá ẹ̀ lólè tí ó lè máa ń pè é kó tó lọ ja ìyá rẹ̀ lólè. ó ga o. because wo pín tiẹ̀ fún bóun ni treasurer ti jóná bolẹ̀ gbówó sí tí treasurer fi ń jóná so èmi gbàdúrà kí Ọlọ́run yọ ìyà kó lára ọmọ Yorùbá torí eléyìí tó tójú sí èèyàn ilé ti dojú sí ọ̀rọ̀ wípé owó ń bọba kọ́ lélẹ̀ ìwú o kò sẹ́ni tó ń bú ọba kí ọba kó ṣàtúnṣe kò sẹ́ni tó kọjá ìbáwí ọba ni Samuel nínú bíbélì ó ní ewúrẹ́ ta ni mo gbà kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbé ẹran àgùntàn ta ni mo gbà kí n bá gbà kẹ́ ẹ sọ́ọ̀sì òun á sọ ní ìlọ́po gbogbo ìṣẹ̀lẹ̀ ní pé ká má rí pé kò ó gbà nǹkan kan lọ́wọ́ rí so kí gbogbo àwọn ọlọ́ba kó pa wọ́n pọ̀ gbogbo ọ̀rọ̀ ìpéwú bẹ́ẹ̀ wọ́n ń bú wọn kọ́ lélẹ́yìí wọn ò tiẹ̀ mórí wa wúra rárá nílẹ̀ yorùbá yẹn kí ni wọ́n ń ṣe fúnlẹ̀ yorùbá alọ́bàdé ò tún sọ pé mọ̀wé kó o àwọn ò pa ẹ́ o mo máa ń gba ímeèlì wọn gan mo kàn máa ń wọ̀ pé nàìjíríà wá jẹ́ ìlú kan tí bàbàrà kan tí wọ́n fi ń proud. ilé ìfẹ́ ló wà ń bẹ́ẹ̀ kí ni kàbíyèsí ẹ̀ ṣe sílé ìfẹ́. àfi tí ó bàbá kàtíwọ́ọ̀kì ah, sọmọ mi tèmi máa sọ ojú ẹ lọ máa. àwọn ọba tó lọ ń jó àwọn ọba tó lọ ń jó níwájú eléré àwọn tíyàwó wọn ń ṣe live chat. Oh. ok ọba tó kù lórí pẹpẹ tó lọ wàásù ní chọọchì ọ̀kan tó tún bọ́ síta tó lóun fẹ́ bọ òòṣà lórí pẹpẹ lọ́lọ́run láì bọ̀wọ̀ fún ọlọ́run nínú ọlọ́run àtọba ìwó lójú. ṣé fẹ́ fún wa ládùúrà ní sà. bẹ́ẹ̀ ni màmú mi. ok mọ̀ wọ́n ń gbọ́ yín pátápátá gbogbo ẹ̀dá tó ń gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí pátá gbogbo àgbáyé lórúkọ Jésù ẹ ò ní jìyà tẹ́ ẹ mọ̀ dí. àmín Kristi Olúwa. màmá mo súre fún nítorí òótọ́ tẹ́ ẹ dó sí ikú ò ní gbà yín lọ́wọ́ wa lójijì. àmín Jésù Kristi ọmọ Ọlọ́run. ẹni porí yín níbi tìrántìrán ló fi máa di ogun yẹn. àmín Jésù Kristi gbogbo ẹni ń kórè yín láì dá tọmọtọmọ tirẹ̀tirẹ̀ ló máa fi di òkú yẹn. àmì jésù kristi. nítorí pé ẹ di òótọ́ ẹni kò sí ní tí ò ṣá àti gbogbo ohun tó ń jẹ́ tayé fẹ́ ṣe pé tí ọlọ́run ló ìmọ̀ òkùnkùn lọ ó ní ìmọ́lẹ̀ láti òní ipá ènìyàn kan ò ní ká yín. àmì àmì jehovah gbogbo ẹni tó ń gbóhùn yìí ní òní ipa ẹni ò ní ká yín. àmì jésù kristi. orí àga tí ọ̀run gbé síbẹ̀ kẹ́ ẹ mọ́ sòótọ́ títí tá a fi wọlé ẹni bá náà máa tì í ṣubú ọ̀run gbé ẹni ẹgbẹ̀ láàyè. àmì jésù. àwọn tó ní ọ̀run tó dé ènìyàn ẹni bá dúró tó náà máa tì í ṣubú áńgẹ́lì alápatọ̀rọ̀ yóò ṣá ẹni ẹ̀ pa. àmín jésù kristi. torí pé ọ̀run ò ṣubú èṣù tó gbéra ẹ̀ ga ènìyàn bí èṣù tó gbéra ẹ̀ ga pé òun ó gbé ìṣubú òun ó jẹ́ kí ìtẹ́ tòun ju òótọ́ yín lórúkọ jésù ikú paláyé lónìí. àmín jésù kristi. ojú ò ní tì í ma. àmín olúwa jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù kristi ẹ ṣe gan sa. thank you mama yes ma. Oh, he, the man is takile late the man ẹ má bínú mà yọ sí fi ìgbàdí na broad ah, ah, ẹ má bínú mà wàásù àyìndé fi ìgbàdí na broda wa kan ní ṣàgámù till now ẹ̀gbọ́n yẹn kò jẹ́ ara ayé kò jẹ́ èèyàn ọ̀run till now. ẹ jẹ́ kí wàásù kó máa wọ ọ̀run ọ̀run bẹ́ni tí ò ní kú bí ó bá ṣọ́ra èmi obìnrin abẹ́ta yìí tọ́ máa bí ẹ̀wọ̀n lulẹ̀ pẹ̀lú oògùn ẹ pẹ̀lẹ́ sà. yes ma adémọ́lá lórúkọ tèmi láti díròkò Ogun State Nigeria. Hmm. ẹ̀yin ti nàìjíríà nìyí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe gan o ẹ hmm. ṣe ẹ kú ètò o Ọlọ́run ọba ò ní fi wú sílẹ̀ o. ẹ lórí èmi náà mo ti kọ́kọ́ mo kàn rí kọ́mẹ́ǹtì Ibrahim Chata ní orí Facebook ní ó dàbí pé àárọ̀ yìí ni mo rí fídíò yẹn so àti bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ń fọ́lò story náà. òkèlè bá tracy wa ẹ kí ni publicity ni. ẹ ní àti wọn polówó mi ni alẹ́ yìí ń sìn gbà tí mo tún ní kí n wo kí ló ń ṣẹlẹ̀ lórí Facebook ni mo rí i pé èyí tó ti ń lọ lórí ẹ̀ mo tẹ̀rẹ̀ bó ń farabalẹ̀ ka àwọn kọ́mẹ́ǹtì. ìpè àṣẹ sábọ́ọ̀dù tó ń wí àní wọ́n bá mi polówó ni ẹ̀yọ́ mẹ́wé á tún ti pọ̀ sí ni ara yé e káàsì ẹ̀lú ní má sọ̀rọ̀ yìí lọ. ìkọ́ ah, tí mo ti ń gbọ́ yìí gan ó kọjá imagination mi gẹ́gẹ́ bí nickname mi táwọn èèyàn máa ń pè mí. Mm, mm. <laughs> so ṣáá nǹkan tí mo ṣàkíyèsí ni wípé ibi tọ́rọ̀ nàìjíríà dé tó dúró yìí ọlọ́run ọba nìkan ló lè wá sí rescue àwa common men tó wà ní tó wà ní nàìjíríà presently eh, òṣèlú àtinúlé àwa ara wa báyìí náà ló ti bẹ̀rẹ̀ láti bí tó fi débi tó dé so àwọn tó dẹ̀ jó lórí wa nílẹ̀ yorùbá wọ́n níṣẹ́ tó pọ̀ gidigidi gan láti ṣe hmm. ìdí ni wípé eh, ẹ̀dá tó tó sáré lọ sókè ló rí wípé mo fẹ́ dà mo fẹ́ dà mo fẹ́ dà tí Abba yìí ó yẹ kó kọ́ everybody ní ọgbọ́n cause ní tí ikú fi lè mú irú ẹ̀ ní ipò tó wà pẹ̀lú gbogbo ambition àti ọdẹ ló ń ràn Nàìjíríà agbára tí ní hmm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tí kú fi lè múrú ẹ̀ tó fi tó fi lè yọ kúrò níbi tó wà yẹn mi ò fi yọ o mi ò fi kú yọ ẹ̀dá kankan láyé ṣùgbọ́n ó yẹ kí àwa ká ronú pìwàdà wípé gbogbo ọ̀rọ̀ tá a ti ẹ̀ ń sáré láti kójọ náà kí la fẹ́ fi gbogbo ẹ̀ kí la fẹ́ fi ṣe at the end of the day Michael Jackson ti sọ but in heal the world, make it a better place for you and for me and for every human race. ṣùgbọ́n àwọn tó bá tó bá gbọ́ message tó wà nínú orin yẹn dáadáa wọ́n á mọ̀ wípé kò ń ṣe wípé kò ń ṣe wípé kí ẹ̀dá kó gbogbo ọ̀rọ̀ jọ pátápátá kò ń ṣòun ní nǹkan tí ẹ̀dá need lórí mm, ayé. ok as a youth tẹ̀lé ń pè láti ìdí ìrókò kí ni nǹkan tẹ fẹ́ rí sọ pẹ̀lú. Uh, torí minute lẹ ní báyìí. time torí àsìkò hmm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ advice tèmi sí gbogbo àwọn olórí wa ni wípé kí gbogbo wa kà padà wá sí grassroots ká wá tún ìpìlẹ̀ wa ṣe because nísìnyí mo ń rí àwọn kọ́mẹ̀ntì nípa alálẹ̀ ọ̀sán àwọn nǹkan kan wà tó jẹ́ pé òun làwọn bàbá bàbá wa ń ṣe nígbà yẹn tó ṣe wípé wọ́n fi ń tu ìlú tí gbogbo ẹ̀ fi ń dùn ẹni tó bá lówó kó padà kó lọ fowó ẹ̀ fi tún lé ṣe kó bẹ̀rẹ̀ láti bẹ̀ tẹ ẹ wá wo dilapidated buildings láwọn schools ta ní láwọn àdúgbò àwọn àròkọ àwọn gbèríko ibẹ̀ dẹ̀ làwọn èèyàn ńláńlá yìí. aráàlú òyìnbó ò lè wà ẹ̀yin náà ní kẹ́ tún nǹkan ara yín ṣe ṣé aráàlú òyìnbó kọ́ má ti jà lórí facebook àwọn alágbára facebook a ní má wà nàìjíríà o má wà nàìjíríà o olóṣèǹjà kẹ́mi lọ́ọ́ máa ra lé sí turkey lóyìnbó lè jalè ní mọ́ọ̀lì kí ló wá ìpọ̀táǹtì ṣé mo fẹ́ joyè ní nàìjíríà àbí mo fẹ́ kọ̀ǹtẹ́ẹ̀sì ni. àwọn ọba yìí ló máa jẹ́ kò lè yorùbá ẹ̀ lè fọwọ́sowọ́pọ̀ káwọn ọba kọ́kọ́ fọwọ́sowọ́pọ̀ kárí àjọṣepọ̀ wọn ó máa wú gbogbo wa lórí a lè gbé Odùduwà a lè gbé dìde. bẹ́ẹ̀ ni Odùduwà kó dìde kó dìde irú tàmọ̀tẹ́kùn yìí náà tí bíìlì ẹ̀tàn pàṣẹ ń gbà yẹn kò sàkúlẹ̀tì tìtorí ẹnu àwọn bàbá àwọn àgbàlagbà yẹn ò tí ì kó náà nẹ so iṣẹ́ pọ̀ lọ́wọ́ àwọn ọba ọba wa pẹ̀lú àwọn olórí tá a ní nílẹ̀ Yorùbá àtúnṣe èmi fẹ́ ẹ̀wọ̀n ní advice wọn kí wọ́n jọ kí wọ́n ṣe panu kán panu pọ̀ ẹ̀tọ́ aráàlú ká má ẹ̀ ń bẹ́sù ẹ̀ mọ́ ẹ ṣe gan ma. ẹ ṣe gan báyìí ẹ jẹ́ ká mú ètò wá sí òpin bí ẹjọ́ bá pọ̀ jù ó tún lè mú nǹkan mi jáde mo ti reach stage kan ní ìsìn because eh, popularity tí mo ní ní ìsìn ó dàbí ìgbà tí mo ṣe fídíò gọ́vnà Ajimobi Gabagaba Ekpan ní six years ago to shoot me to limelight so gbogbo ẹni tẹ́jẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ní ti lódopo mo dúpẹ́ lọ́wọ́ yín mi fẹ́ gbé kọ́ ẹ̀yin tẹ́tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa for the first time tí ẹ bá lákì òtítọ́ ẹ lè darapọ̀ mí wí nation èmi àti yín la lè túnlẹ̀ Yorùbá ṣe ṣùgbọ́n táwọn ọba nípa àtúnṣe a ṣèpàdé wípé a fẹ́ gbé Odùduwà kalẹ̀ ìjà àwọn ọba rẹ́dì láti kín wa lọ́wọ́ àwọn náà torí àwọn adarí wa tán ba lé wa minority làwa ẹ wò for example nìsí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá tó wà nílùú Èkó tán ti ṣoríire nílùú Èkó ìṣẹ̀ kan lọ gbé owó yẹn kan lọ fi fún wọn lóúnjẹ ní gbèríko ní nísàlẹ̀ ìlú wọn Lagos state ni wọ́n ń gbé fún Lagos state ó ti lówó Lagos state tó pé kò lè ṣe kó má gba tax àwọn náà tó ń gbowó yẹn fún iṣẹ́ àwọn ọba wa nìyẹn tí àwọn ọba náà tó má túnlẹ̀ Yorùbá ṣe ó di dandan kí Yorùbá náà ká máa júbà wọn ṣùgbọ́n wọ́n ní kinní kan bàjẹ́ wọ́n lẹ́rù ẹ̀ wọ́ ẹ̀ mọ̀ pé láti ìsàlẹ̀ ni ẹ lóò. ní nípa WhatsApp ṣé gbogbo ẹ̀yin tẹ́ tẹ́sì mi yẹn pátá mi ò gba kọ́ọ̀lù mi mọ́ bínú ṣé ti rí ó ti rí pa mi ò gba kọ́ọ̀ mọ̀ yọba ní ká máa gba kọ́ọ̀ mo wo bẹ̀rẹ̀ ní four hundred and thirty one ní kíní kò sí nǹkan kan mi ìta fẹ́ sọ ní wípé ilẹ̀ Yorùbá bó ṣe ń lọ yìí wọ́n pariwo iṣẹ́ ìpá àwọn generation kan náà tó ń bọ̀ lẹ́yìn tiwa àwọn generation kan náà tó ń bọ̀ lẹ́yìn tiwa bá ṣe fẹ́ ṣe fẹ́ káwọn náà continuous fight lélẹ̀ torí àwọn kan náà ti lọ before us báwọn náà ṣe pariwo ni but gbà yẹn gbẹ̀yìn àwọn ọba adérẹ̀mí àwọn ọba adérẹ̀mí gbà yẹn àwọn ọba nìyẹn tó yẹ pé wọ́n ran gbogbo ìlú lọ́wọ́ but àwọn ọba ìsìn orí ẹ wo gbogbo ọba pátápátá ló ní Facebook kí náà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ń tòṣe obìnrin ni wọ́n ń tòṣe obìnrin àwọn kí lọ́ọ́ bá ń ṣe ní orí Facebook ẹ kọ́kọ́ bí mí léèrè ṣé ìyàwó ló ń wá ṣèbó ní àwọn ọba ò lè kò lè wà bọ́ọ̀ láàfin torí jóyè wà ń bẹ̀ ó yẹ kán jókòó sáàfin kó máa sọ bí ìlú ó ṣe dà bó torí Facebook lẹ́tì rí gbogbo ọba ọmọ gbé HRM kìíní kan HRM kìíní kan kí ló bá wá lórí iṣẹ́ social network bí wọ́n pé iṣẹ́ ìlú ò ká wọn lára iṣẹ́ yín ò ká wọn ká yín lára ẹni tó bá létí kó gbọ́n tẹ̀mí ń sọ èmi ò bẹ̀rù alálẹ̀ o ní ìbẹ̀rù òṣàwèrè kan o ẹ má gbedewájú tèmi o èmi gun òṣàkúnlẹ̀ bọ bí ẹyẹ kan bá fò máa jẹ ẹyẹ yẹn bolongo kan bá alákòrò máa jẹ èmi ọkọ oṣù ọkọ àjẹ kò ní dáa fóṣó kò ní dáa fàjẹ kò ní dáa fàláwọ pa ikú òjijì ni ó pa gbogbo yẹn àwọn ta ni. ẹ fẹ́ ra àwọn iṣẹ́ ìtúsílẹ̀ lọ́wọ́ oṣù àtàgé ìwọ tí ọjà ò lọ déédéé ni àbí ìfẹ́ ìfẹ́ tó o ní gan-an ó yí kọ́tí ó yí kọ́tí ẹ lọ sórí wẹ́bsáìtì wa www.esabospiritualhub.com àwọn ò ń ṣe oògùn dúdú ń bí àwọn ò ń ṣe àwọn ìyá mi o ẹ lè wé o rọ́bìṣì nìyá kọ̀ọ̀kan ò lè wé ẹgbẹ́ bá rí ewé gẹ́fì náà yà àjẹ́ bó sọ àtàjẹ́ bá tàka sí yín ládùúgbò ẹ fún un nígbà tí ẹ fún wọn nígbà tí kò sí kankan kò sí agbára kankan lẹ́yìn agbára ọlọ́run tẹ bá bìlíìfù nínú wọn ni ògùn wọn máa dẹ́rù báyìí i don't have the belief bí mo ń ṣe ni gbàtí ń jẹ̀yìn ó ṣe àjẹ tèmi ẹ̀yin olóṣì dédé ẹ ojú wa ti gbowó ẹ̀yin oṣù àtàgẹ̀ ẹ̀yin lẹ́bọ ológun alágẹ̀sà aláwòrè ojú tì yín ojú ti ẹ̀yin pásítọ̀ náà èmi take your miracle take your miracle ẹ bá wa take convoy nineteen kúrò nàìjíríà àdúrà olè tí gbogbo yín ń gbà ọlọ́ọ̀ nìkan lọ́ba tó ń gbàdúrà èèyàn má lọ forí balẹ̀ ní ibì kankan ẹnu ẹ ò gé ètè ò sì lẹ̀ mọ́lẹ̀ àdúrà tiẹ̀ gan olódodo ó dọ́dọ̀ ọlọ́run ju èèyàn ṣe máa máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún ọlọ́run ẹ bá bá ń bẹ lọ́run kí ló ti wò lè bẹ lọ́run ìjọ tí mo ti mọ ọlọ́run tí mo ti rí pé I don't need to go through anybody tí mo ti bá nǹkan mi sọ̀rọ̀ ló ti ń dá mi lóhùn ẹ wà sọ́kò kọ́ńfọ́ìtì wàhálà bí fẹ́ sọ pé yìntà yìntà tó ìgbà tí ó sì kọ́ńfọ́ìtì because bíbélì fi yé mi wípé Quran fi yé mi ní pé olódodo yóò mọ̀ rí jẹ yóò máa mú kókó ti wù kí ìyàn ìyàn fẹ́mìn kó wọ́n tó ní ìlú yẹn ó mọ̀ rí jẹ ó mọ̀ rí nu ọwọ́ ayé ò wà ní kayín ẹyẹ káyé ni ní ọ̀dọ̀ tiwa lógo wa tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ máa sọ pé kò ní dáa fóṣó kò ní dáa fàyè ènìyàn bíi tiẹ̀ ni wọ́n agbágbára lé ayé fún wọn náà tó máa láwọn lágbára ayé sọ pé wọ́n gan lágbára lé ayé èèyàn bíi tiẹ̀ ni wọ́n àwọn náà dẹ̀ máa kú ìwọ náà dẹ̀ máa kú tó bá lè púpà wọn ní arógbó aṣọ má balẹ̀ àwọn ò ní kú ẹ̀yìn á lè máa bẹ̀ wọ́n. àṣàsí òun ẹ sábọ́dọ̀ ẹni ọba tó bá gbé ọwọ́ kọ́wọ́ yóò wọlé bí ara olóòótọ́ ìlú òun ìlú ẹ̀yin ọmọ ewé àwọn haters mo fà léwọn ẹni ebi tí level mi tún ti change báyìí level mi ti change gan nítorí pé ìgbà míì iṣẹ́ kan lè yóò ṣe tí ó shoot into, into the limelight ọ̀tọ̀ lẹni tó sọ̀rọ̀ àwọn blogger tó sọ nípa ọ̀rọ̀ ayaba bádíra àti wàsíù ẹ̀ tiẹ̀ publicize wọn rárá kódà ó ìka níyìn o ibi tí mo ti lógo already gbogbo ìràwọ̀ ẹ sábà tó ti lórúkọ ẹ ṣàbẹ̀dì o ẹ ṣàbẹ̀dì o ẹ ṣàbẹ̀dì o ẹ rántí pé ariwo kì í ń pọjọ́ òkì kì í ń poṣù òótọ́ lèmi ò mọ̀ ọ́ sọ wàsíù àwọn ọmọ ayé tó lọ ń sanwó fún pé kó máa distract mi mi ò ní dá wọn lóhùn mọ́ wọ́n ló máa jẹ gbá wọn bó bá gbé mi lọ kóòtù nítorí máa wí pé kí n má dárúkọ ẹ mọ́ oríkì rẹ pọ̀ mo lè pè ọ ní ṣọlá oríkì rẹ pọ̀ mo sì lè sọ pé onífújì yìí nì kẹ̀dẹ̀ ló onífújì ni wọ́n ti mọ̀ pé wọ́n ni kò sẹ́ tó bẹ̀rù sísì tí ò dáa ṣe ń gbá ò ní rí gbà because mo register as a blogger okay I'm a newscaster and the truth must be told. Eh, ọbẹ̀ bàbá Buhari mò ń bọ̀ mi ò tí ì dé ẹ ṣáà ku ara fẹ́ra kù kọmọkọmọ ni ẹ̀ẹ́dẹ́gbọ́n ká jẹ́ ká sọ pé ìṣòro mi ló ṣiṣẹ́ ní last month nígbà tá a kọ́kọ́ gbọ́ pé convoy mo ní kó bá wa lọ sí Àbújá gbogbo ẹ̀yin oníjẹgúdújẹrá ẹ ọmọ yín ó ń bẹ Nàìjíríà ti tó ní ìsinmi ẹ jẹ́ kí owó yẹn kó kó kan gbogbo ará ìlú ẹ wo gbogbo àwọn ọ̀dọ́ bó ṣe ń jà sí agolo agolo noodles tó ń jà fún agolo ráìsì kiri ojú òtì yìí ẹ dẹ̀ ń rí wọn nínú kámẹ́rà èyí olóṣèlú ojú òtì yìí ṣá tó bá yó wọn ò ní ṣe tó ń ṣe yẹn tó bá níṣẹ́ lọ́wọ́ wọn ò ṣe tó ń ṣe owó tán gbé fún yín kọ́ láì atókùmọ̀kù láì Muhammed atọmọ̀nà ọ̀run má lè lọ olórí bíi pósí adélábù olówó tán gbé fún yín pé ẹ fẹ́ fi kọ́ hospital ni tí wọn bá fún yín lówó ṣẹ̀mọ̀ pé máa kọ́ tẹ́ bá kọ́ hospital ọ̀hún gan ta lẹ kọ́ fún bàbá ta lẹ kọ́ fún ara yín lẹ kọ́ fún bẹ́ẹ̀ lẹ kọ́ hospital sàbùjá náà nìyẹn ojú wa ti olówó kò lè fly nítorí èmi náà tí mi fi lè lọ sílé mi ń tọ́kì lásìkò yìí tó yẹ kí n jet out ojú ti olówó ojú tì yín ibikíbi tí àwọn ajẹgúdúgẹrá ìbá wà ní tó ṣe ṣe pa federal ni ó ń bá àkàn gbogbo yín torọ́ ò ní wá lára ní ìlú nàìjíríà a fún wa lóòrùn òjò ń rọ̀ lásìkò rẹ̀ àwọn èèyàn ló ń gbé Sahara desert tí wọn ò rómi rárá kí ló dé tẹ́ǹfìlẹ̀ ayé nìyí ilé ayé àfọ́bà ayé àwọn ọmọ yín ò sì dáa ayé àwọn ọmọ yín ò dáa torí ẹ̀ ń fi ibi para ẹ lò ẹ̀yin ọba olè ti gbọ́ yẹn tẹ́bà tó fẹ́ kí n kọ́ máa tù fún yín náà ẹ sọ yìí pé ẹ gbọ́ wípé wọ́n fún àfi ẹ bá ti gbà tẹ́ ẹ ti pín ẹ gbọ́ pé owó tó ń gbé fún wọn yẹn wọ́n ti pín fún wọn nílẹ̀ Ìgbò wọ́n ti pín fún wọn nílẹ̀ haúsá tí yorùbá ń kọ́ constituency wa tán lè pín owó yẹn sí gbogbo local government kan pín síbẹ̀ a ti sọ fún yẹn yín òpònú nàìjíríà president dìdìrín owó yẹn báǹkì ló yẹ kẹ́ ẹ gbé e sí kó máa fi sí account back account everybody kó máa fi sí back account àfàwọn tó bá ń gbé ní rural area kó lọ pín fún wọn níbẹ̀ ẹ jọ jọjọjọjọjọ ẹ kò sí Buhari ńlẹ́ o. Sudanese lọ́mọ láti ilẹ̀ ilẹ̀ yìí èmi ó kó ẹ̀yìn ó kó ẹgbẹ́ tó bá ń lépa ikú ẹ sábọ́ọ̀dù ìwọ náà mọ̀ kó wọn èmi ti lọ́mọ ọmọ ọmọ ọmọ mi gan wọ́n ti wọ secondary school so ìyìn ní family Nàìjíríà o ojú mi ò gbà ni ojú mi ò gbà ni kò yẹ kí n dá sọ̀rọ̀ Nàìjíríà àwọn youth yìí ò mọ tán ń ṣe ibi náà ni ibi ni lẹ́yìn ibi náà ni kò sẹ́ni tó lè bímọ rẹ̀ tó lè ní kó máa ṣàgbé ẹ̀dẹ̀ ìrora ṣagbe níwọ̀n ẹ lọ jà fún ẹ̀tọ́ yín ẹ lọ síwájú ilé àwọn ọba ẹ lọ sí gbogbo àwọn ẹ lọ sí ọ̀dọ̀ Olúbàdàn ẹ kóra yín kẹpọ ẹ̀yin ọ̀dọ́ ẹ kó wọn lọ sí Ifẹ̀ ẹ̀yin kankan kẹwò ó yẹ kó fún àwọn oníkẹ lọ bá àwọn náà ń gbowó lọ́wọ́ olóṣèlú wọn ò jẹ́ kẹ́tọ́ yín ó tẹ̀yìn lọ́wọ́ iye máa ní wá lára lórí WhatsApp ẹ ṣe mo dúpẹ́ ewé àtegbò làwà ń tà a dẹ̀ ń ta ilé ìwọ tó fẹ́ gba físà Nàìjíríà ìṣẹ̀ tó máa fẹ́ ná mílíọ̀nù ṣó yẹ tó bá ra lé sí turkey ilé wa bẹ̀rẹ̀ láti thirty thousand wà ní ìwé ìgbélù ìwé ìgbélù yẹn tó bá fẹ́ dúró ní turkey déédéé bó bá dẹ̀ fẹ́ dúró ọ̀fẹ́ ló máa wọ ọ̀rọ̀ ọ̀run ní germany ìbádé ẹ mọ̀ pé turkey ó connect pẹ̀lú asian ó dẹ̀ connect pẹ̀lú europe so ìrọ̀rùn ló bá dé ẹ ṣe i love you all this is your girl elizabeth àràyè kìnní mo ti gbé iṣẹ́ fáwọn blogger tó wà lẹ́yìn ẹ̀yìn torí àti láwọn àlejò tó ń pọ̀ rẹpẹtẹ wọ́n bá rí wọ́sọ̀p lánàá ìyá àjọ Lore Martins ah we just saw your name we want to be your member you don't need to write me to that you want to be a member we are not inviting anybody to be a member this is not an occultic place it's a spiritual center if you want to be a, a member just join participate in that we do night vigil a lot we do night vigil a lot iṣẹ́ ìyanu dẹ̀ máa ń ṣiṣẹ́ because with God alone kò sí ẹni tó lè bì mí wó lulẹ̀ ọjọ́ tí n bá ti tẹríba fún agbára òkùnkùn mo fi ẹ̀mí mi lé ọba lọ́wọ́ mo fi lé àwọn oṣù àtàjẹ́ lọ àjẹ́ bẹ́ẹ̀ oṣù ẹ̀ ti dáràn àjẹ́ ti dáràn babaláwo ikú òjijì yóò pa yín torí awo olùgbẹ̀bẹ̀ lẹ́pẹ́rẹ́ yín then ẹ má fún babaláwo létùtù jẹ mọ́ ẹ má fà á fà lè tútù kò sí nǹkan kan tó ń jẹ́ tútù àwọn àjẹ́ tó ń ṣe yín lẹ tó ń fún lẹ́ran wọ́n máa máa yín yín jẹ ni wọ́n á tún yín lẹ̀ wọ́n á tún yín yín jẹ tó pé wọ́n fẹ́ jẹran ọlọ́run kan ló ń gbẹbọ òun nìkan lè tìtú ayérayé òun ni gbanigbani tá à ń sábà ẹ fún ọlọ́run nìkan ní ètùtù yín bó ti báyé babaláwo gẹ́ ẹ̀ gẹ́ pẹ́pẹ́ yẹ mọ́ ìyá yín ìyá yín ló ń ṣe wọ́n kàn mú ẹran wá kò sí ẹran kankan fún yín ebi ni ó pa yín kó ebi nípa mọ́nàmọ́ná kú kò ní dáa fóṣù kò ní dáa. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ejo, e subscribe, subscribe, eh, hey. Face TV was Swoby.